òṣùpá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò dáa èṣù yọ ní jọ̀ọ́ o kí n lẹ́ni tí ó bá ń sáré ọlọ́. Yes, please share and let some people just come into the platform before we start. Yes, please share, share, share, share, share. Let people come into the platform. Let's just talk. ẹ jẹ́ share share share share ẹ jẹ́ ká sọ̀rọ̀ you know nípa been a long time anytime that happen you know tí wọ́n bá fẹ́ kàwé yẹn sìn. Me ò sí no fracas but i'm not a part of fracas but uh, they talk about me they treat my case so much in fracas uh, ah, Resabod ah, ó dùn ó máa ń wà léèyàn dáadáa ó dẹ̀ máa ń ṣe bó ṣe wù ú ah, according to bóyá máa sọ he is a blogger uh, on Facebook. She owns the Facebook. She's this and that. But we're not going to treat it that way today. But I just want to talk because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà tá a bá sọ pé ẹ ṣí ẹ o ẹ ṣí ẹ o ẹ ṣí ẹ o ok ẹ ṣí ẹ ẹ ṣí ẹ ẹ ṣí ẹ ẹ ṣí ẹ o share this share share share share. Let me let me see. Maybe I can play music. Music will you? Oh. Let me play Christian music. Send money with Remitly to your loved ones back home how they prefer. Yes, let's pray. I can't do without prayer. Before I do anything, I pray. Even the Bafa Jeff, the Sunday. Heavenly Lord, we say thank you once again because of God. I want to speak right now. Say to that control, speak through my mouth. Olúwa tan ìmọ́lẹ̀, má jẹ́ ṣe, má jẹ́ ṣe sọ. Bó tẹ́ fẹ́ kàwé náà ni kàwé, a ó máa dúpẹ́, a ó sì máa yẹ lógo Jésù lọ wà. Àmín. Ẹ ti rí orúkọ àwọn àwọn èèyàn tí They're going to be three. Any kẹta, okay, let me quickly do it. We're going to be Lizzie and Jory. Lizzie and Jory is number three because also in that video she Esabod did yesterday, she's also part of it. So three of them, we're going to treat it. See, long time now, not be talking. Also, I'm going to talk about Debbie, what happened to Kwame. You know, you know, for a long time I have, I've been looking and then looking at them, looking at them. I don't feel like talking, you know. So But let's start from because so that I won't forget. You know why I want to talk about W today? On in the beginning of this video, I watched I started I think I you know even when the SSR board started yesterday after maybe like 10 minutes need to. I start my video just to I don't want to be under it you understand me just to pray with my joking things you know so After when I finish, you know, when she finish, I was, um, you know, I follow like uh, some people, some of our colleagues and our bro were on Facebook. So they share, that is, they share the video. I mean, they are, one televised video, it's about, and I had it, you know. I stay under that one. That's under Lucas I Adenka. I was watching so I listened to what she was saying but mi ò gbọ́ láti bẹ̀rẹ̀ ìná but later mi ti wò tán náà but ibi tí mo wò you know I was doing things along the line ibi tó cut tó já sí you know kì í ṣe gbogbo tẹ bá jó sábẹ́ chat as a blogger also you know what ti points àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn nǹkan tí wọ́n sọ àwọn nǹkan tó dé but first and foremost you see Esabod is um, wọ́n máa wọ́n sọ pé wọ́n elderly person ni wọ́n pè but we are not treating elder because ọlọ́run ni ògbólógbò tó dàgbà ju gbogbo èèyàn lọ láyé okay and i'm not going to abuse anybody if i were talk about but ọ̀rọ̀ tá a bá lò ó lè dàbí èébú ó ti yé mẹ́yẹn uh, and i see also náà bí mo ṣe wà lórí chat mo wá rí i pé ọmọọṣẹ́ Esabod náà ti ń ṣe ìyá àbàdàn òun náà wà lórí show okay they will come and ìkan lára wọn tó máa fẹ́ ṣe short ni wọ́n máa wá láti wá àwọn leaders wọn let me tell you one thing àwọn èèyàn tó máa ń wá sábẹ́ chat mi they only coming to carry information and give to the people who need it okay some ọ̀rọ̀ mi àwọn leader wọn I know Esabod himself will come and watch àwọn tá a bá dárúkọ náà they will come and wash it so their leaders not àwọn ọmọọṣẹ́ wọn they always come okay they will come some will come now with the fake account some will come later and some tó bá ti gbọ́ pé wọ́n dárúkọ wọn ó ti yé yín ẹ̀yìn so the three of them let me write the three of them first but I will start with the ibi tí ẹ Esabod ó like àwọn ọmọ títí ẹ̀ Esabod like she like herself which is right very good to like yourself Esabod is a selfish person Emma máa mumbo. let me write the name edit post. yes mo you? edit ẹ Esabod Esabod selfish about right people but she doesn't want in tó máa she doesn't want anybody to do it for her I see that um, yes Yabado. Ìbàdàn in the form that okay òun bẹ̀bẹ̀ ni òun sọ pé òun fẹ́ padà wá sí inú gúrùpù yẹn o ẹ máa gbọ́ pé òun bẹ̀bẹ̀ ni o òun fẹ́ sọ pé òun fẹ́ padà wá at this junction èmi ò ní lọ kí n play gbogbo ṣáà tí wọn àwọn some vital information and the people tí ó àwọn wrong things tí wọ́n ń ṣe tí wọn ò fẹ́ mọ̀ tí wọn ò dẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ń ṣe tí àwọn èèyàn máa ń fẹ́ patch down that's where area tèmi máa ń jáde i know myself I bring out, I'm not saying I'm righteous, but I'm so, I'm, it's a part of my calling. When even tell about ṣe nǹkan, ṣó ti yé yín, tí many people don't ṣe burúkú náà, they know it, but it's difficult for them to tell themselves or to bring it out that mo or to admit, pé yes o, I'm doing this evil. Even some of those people don't ṣe burúkú when you try to point it out for them, they get angry they get upset because Aramoko Toro, and they are fond of doing the evil they are used to it and what they are dishing to people they cannot eat up they cannot eat little out of it you understand me number one ká sọ nípa kí n kọ́kọ́ sọ̀rọ̀ débi ṣé mo pé nígbà tí ọ̀rọ̀ débi yẹn tó ṣẹlẹ̀ in tó ṣẹlẹ̀ yẹn ṣe mo pé before the day before koto tó di pé gbogbo ẹ̀ ó túká sí gbòòrò a lot of people tó ti sọ tó ti wò believe pé ah mo lè trust eléyìí bí Bukky Jesse according to the story ní beginning Bukky Jesse ti last ó ti ó ti ó ti ṣẹlẹ̀ sígboro before they now go deeper into the case simply because she also no, normally go deeper into people's case wọ́n ti eh, kò dáa kéèyàn ṣe pé kínní ìtàn ṣe fún ọmọ yẹn number one Omo Omo Debbie àti ọmọ tó ń sọ pé ó ń rape ẹ̀ ó ti yé yín they are teenagers both of them are teenagers the other one is under fifth under eighteen òun náà thirteen ọmọ ti bí fifteen so they are teenager they are sex okay tó bá yẹ pé ọmọ yẹn ti over eighteen tó yẹ pé bó ṣe eighteen yẹn òun yẹn yà bí twelve bó ṣe sọ yẹn the case anything ní ìlú òyìnbó òfin máa gbé but i mean To bá ti eighteen tó bá kọkùnrin yẹn ti eighteen ó ti over eighteen òfin máa gbé ó ti commit crime ó ti yé ó ti commit crime that is raping or child molestation no máa ṣe é fun, but both of them they are both child you see i don't want to talk about it but báwọn èèyàn kan torí pé they just want to because òun náà wọ́n fẹ́ máa fi bú ni just to prove that okay nǹkan tá so you yóò tọ́ ni torí ẹ̀ ń gbà mí okay tú àṣeyà rẹ̀ ọ̀dọ́ òun fúnra rẹ̀ náà ló tú àṣeyà rẹ̀ by telling Buki Jesse or telling other people to do what that this happened to me. You understand me? So it doesn't matter anything, but many things So by saying you know, tó people will ò like náà it's a máa tiẹ̀ lára láti sọ So àwọn one wọ̀nyẹn they are teenager they are old they are both young okay it's not a rapist it's not a eh, nǹkan tó ń sọ wọ̀nyẹn ọmọ fifteen years continue mature to that ẹ understand ọmọ thirteen years group ni one age mate ni one ó ti it's not good and most of people don't dẹ̀ ń sọ̀rọ̀ yẹn tí ẹnu wọn blah. gbó blablabla bí irú Esabod tó bá ní ọmọ nínú ilé tí àwọn yẹn jẹ́ group kan tó ń jẹ́ èjì kan tó fẹ́ wọ́n fi three years four years ju ara wọn lọ tí o bá ń gbé nínú ilé bóyá pé ẹ wọn ò ní yàrá tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ kó má jẹ̀yẹ pé wọ́n ní yàrá wọn tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ all those things eh, it happen between ọmọ ìyá gan àtọmọ bàbá they do it ọlọ́run ò ní jẹ́ rí o but i mo ti ṣiṣẹ́ ní hospital mo ti ní mo ti teach àwọn cases bẹ́ẹ̀ rí i have a, a girl tó jẹ́ pé nísìnyí ó ti ó ti wà ní ọ̀dọ̀ you know ọjọ́ tí mo ṣàyàn tó lóun fẹ́ bá mi sọ̀rọ̀ because you are not allowed to interview them anyhow except they feel to talk to you they want to interact with you they want to play with you this girl she was talking to me ó ti wá jẹ́ regular customer she want to commit suicide suicide no máa ń no máa ń you understand but she still under age no ó ti wá tó bí twenty one nísìn she's now twenty one but láti ìgbà tó ti ń wá tó ti fẹ́ tí ó ti wá di patient ní hospital tó ti di client àti ó ti àti ń lọ káàkiri bẹ́ẹ̀ àti ti tó bí six years so she's well no ó ti wá di àwọn social kìíní ti wá take over the case ìyá ẹ̀ bí ọmọ mẹ́sàn-án ìlú Canada ìlú ti ṣẹlẹ̀ nine I think the father is she, she is no longer living with the father. But ó marry another person. Ó tún bí ọmọ. So the first father bàbá ọ̀tọ̀ ni ìyẹn ṣá wọ́n ṣàjọ nínú ilé ẹ̀sán tó sáyẹ̀ mọ̀ pé tí ìjọba bá fẹ́ fún wọn ló wọ́n fún wọn tó ń fẹ́ fún wọn nílé they give them wọ́n lè fún wọn níbi at the whole house because it's a large family so but one of his brother ẹ̀gbọ́n ẹ̀ gangan the same father the same mother always abuse her ìyẹn wá dàgbà jù lọ gan she's she's I think that started happening when she was twelve or ten the brother is like eighteen or nineteen ó the brother go to jail for that okay but ó ti ń ṣe fún ọmọ ìyá ni wọn o ọmọ bàbá ó ti yé so if care is not taken that's why you see the white people tó bá ti bí ọmọ when you have children more than two when you when you as a couple when you are expecting baby your right is to get another if you are living you can live with what, just a room and a parlor but the moment you are expecting baby or you have a, another baby you know what you have to get another provision room for that child. You understand me? So, when you are more than two, husband and wife, tó no more. if you have another one, if it's a girl or they are boys, the boys and girls, no matter what, either they are teenager or they are, you understand, they cannot stay in one room. If you have three girls, two boys, the three girls can stay in one room, where the two boys also stay in one room, and their parents also do use one room, okay? so but in our ní system wa in Nigeria everybody you know we mix together face me and slap you all those things so gbogbo nǹkan tó ń sọ nípa eh kò ṣe fault anybody even if the mother doesn't travel to anywhere if she doesn't travel mama wọn tá sọ ní Canada yìí wọn travel lọ bí and it happened very well in Nigeria also so it's not things ó jẹ́ pé ẹ eh, ó kàn jẹ́ pé táwọn èèyàn bá ti sọ̀rọ̀ lórí Facebook you also bring things that haunt people that's it they also bring people things that haunt people so people need to be very careful okay nípa ọ̀rọ̀ ti tẹ́bì nìyẹn gbogbo wọn ṣe ń gbà bí ẹni gbàgbọ́ tí ẹnìkan eh, tó fi ọmọ sílẹ̀ ni òkò tọ́jú ọmọ ni kò ṣe kíní kan ni <laughs> ẹlòmíì gan ní nàìjíríà ó máa fún ọmọ ẹ̀ wá fi ọmọ ẹ̀ fún bàbá arúgbó sódà kó lè rí owó so bọ̀ tí òun yẹn ti jẹ́ pé torí pé travel àbó ń lọ àbó ṣe nǹkan kan ló ṣe rí bẹ́ẹ̀ so ìyẹn bó ṣe jẹ́ tí ẹ wá wo bí ẹ sábọ̀dù ṣe handle ẹ̀ ẹ wá wo torí ìgbà tán dárúkọ ọmọ ẹ sábọ̀ wọ́n sọ pé sábọ̀dù cool down lánàá láti títí kéèsì ìyá because there is a lot of secrets if they don't settle it on time and if they don't settle it on time ẹ sábọ̀ know that she is involved she is ó wà ó ti wà involved ó ti jẹ́ nǹkan kan ó ti ṣe nǹkan kan tó yẹ pé number one gbà tí ọmọ ẹ lọ sí nàìjíríà jẹ́ àmọ́ ọmọ ẹ ti lọ bá PS yẹn ó mọ property ó ti ọmọ ìlọ́kọ́ lọ bá ṣé mo gbọ́mọ ẹ sábà lọ Nàìjíríà ẹ sábà fúnra rẹ̀ ò lọ ìyẹn yìí mọ̀ you don't know until this come to public and if it's anybody ẹ sábà will monitor the person ẹ sábà tó máa jáde ó máa monitor ẹni yẹn ó máa sọ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ nínú ayé èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ ti understand If we use everything tó bá ti rí available to nail you to bring you down ẹ sábà you always bring other people children down ó ti yé ẹ wo bó ṣe sọ̀rọ̀ ọmọ yẹn kò sọ pé níjọ́ yẹn Debbie now although Debbie nígbà tí orí mi tí mo wà tí mo wà disturb of recent she sent me message also she loved me she show love to me you understand me but you know what I want to tell you something she am she oh oh oh oh oh oh wọ́n lò fún mi dáadáa now lórí Facebook even kó tó di pé bóyá ọ̀rọ̀ ẹ̀ eh, madam olówó ọ̀nà olówó ṣẹlẹ̀ she been going that okay mo sọ̀rọ̀ ọmọ mi maybe because of nǹkan tó ti ṣẹlẹ̀ Siri rí pé kò mí pọ́ ọmọ tèmi bí mo ṣe wá sọ̀rọ̀ yẹn kò díẹ̀ sí mi my son dear to me anybody that knows me that ọlọ́run má ṣe mí wèrè ọlọ́mọ my son dear to me of course but one thing is that I want my son tó bá fẹ́ porúkọ ọmọ mi ẹ́ eh? nígbà tó ti dàgbà kó pè mí tó bá ti ń pè mí tó bá ti ń pè ọmọ mi kó máa pè mọ́ nǹkan tó dáa kí n jẹ́ lára àwọn èèyàn tó produce good children for my country or anywhere I go. Ó ti yé, it's not that I don't like my child. Hey, ẹni pé nígbà yẹn Debbie bọ̀ tí ń gbogbo àtó kọ́kọ́ máa ń bú mi kiri I just look at her because kò mọ nǹkan tó ṣẹlẹ̀ bọ̀ tí gbogbo àyẹn náà tó ń ṣe yẹn bórúkọ bí pé ah bóyá kò yẹ kí n sọ̀rọ̀ ọmọ mi àbí kò yẹ kí n expose ọmọ mi but inú mi gbà mí ibò mi mọ́ra kí n pa ẹni tú mi láti kí n fi ẹ́ sílẹ̀ ni when you don't expose some things at times some problems don't solve when you continue to hide it hide it hide it ọwọ́ tó bá ti ń dùnyàn tó bá ti ní àkọ̀dùn èèyàn gbígbé sábẹ́ aṣọ kó má bàa gé you go to expose some things at times but so some people ojú mi náà máa fi wò ó bóyá kò ń ṣàbíyamọ bóyá kò láìkọ ọmú yẹn bóyá ó fẹ́ pọmú yẹn ni Boya ó fẹ́ ṣe kíní kan fún you understand me it's not like that òun náà fúnra rẹ̀ nígbà tí debbie náà tó sọ̀rọ̀ fún ẹnìkan tó sọ̀rọ̀ fun Bukky Jesse lórí Facebook do you know what kò so fun mi pe boya Bukky Jesse O ó lè jáde síta lọ́la láti expose ẹ̀ bó ṣe jẹ́ yẹn you understand me so that is it it's just the same thing nǹkan tá à ń sọ bọ́ tẹ́ wá wo bí Esabod ṣe treat ẹ̀ àti báwọn èèyàn ṣe treat case yẹn ó ṣe treat case yẹn ẹni tó gbé case yẹn náà mi ò bú mi ò dẹ̀ mi ò ṣe bẹ́ẹ̀ náà like ẹ̀ ti yé bẹ́ẹ̀ because when it comes to the area of ọmọ but in the taboo they have done it for me very well they did it to my daughter nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mi bọ̀bọ́ tó kú tó ń pè ní akíwùmí yẹn ó gbé ọmọ mi ó blog ọmọ mi ní ọjọ́ kan pé wọ́n kọ́kọ́ blog ọmọ yẹn wọ́n wá gbé wọ́n wá gbé picture wọ́n gbé ọmọ mi lọ sáàárín àwọn horror things wọ́n á gbé ọ̀rọ̀ gbogbo oríṣiríṣi àwọn nǹkan tí ò dáa ẹ máa gbọ́ i have the video wọ́n wá gbé ọmọ mi síbẹ̀ gbogbo picture ọmọ tí máa kàn post picture ọmọ mi bóyá ó ṣe ń ṣe irun àbó ṣe irun tán mo wá kàn ó like ẹ̀ mo post ẹ̀ wọ́n kàn gbé picture ọmọ mi wọ́n blog ẹ̀ bẹ́yẹn Esabod ló ṣe yẹn ó ti yẹ yín Esabod ló ṣe yẹn wọ́n blog ṣé àmì pákí omi tó kú yẹn ṣé àmì pákí Esabod ló ń blog fún gbà yẹn so they blog my daughter okay the blog kì í ṣe pé wọ́n kàn gbé wọn kàn wọ́n kàn kọ́ kúkọ kó gbé àwọn ọ̀rọ̀ àwọn skeleton àwọn goals mi tí ò dá tó dà ìyẹn mi pé we are we are ready for you this all these things ni ẹ sábọ̀dù máa ń ṣe fún yàn but look at it ìtí ẹ sábọ̀dù fi quiet lánàá tí ò fi ṣe bó ṣe ṣe ọdún òkè o wọ́n ní ó quiet bó ṣe ṣe sunday service yẹn ò rí bó ṣe yẹ kó rí oh <laughs> because ó mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ tí ò lè sọ ojú ẹ̀ pọ́n because ó mọ̀ pé ọwọ́ bà wọ́n ojú ẹ sábọ̀dù pọ́n torí ó mọ̀ pé ó gbogbo nǹkan tó rò pé secret ó wà níta I do tell people at time that many things tó máa ń rò pé ó wà ní secret tó rò pé òun ṣe tó wà hidden bí mo ṣe wà ń sìn kó wá sọ pé inú ilé mi mo ní kámẹ́rà ń bẹ̀ bọ̀ nígbà míì mo ti jí làárọ̀ rí nínú ilé mi tí mo bá lẹ̀kùn mi ní ṣíṣe wọ́n kàn máa fẹ́ yọ ẹlẹ́nu pé wo ta bá fẹ́ ṣe nǹkan kan fún ẹ kò sẹ́ni tí wọ́n lè rà torí kò sẹ́ni tí ò kí ń láìkó owó òyìnbó lè gbowó kó ṣe anything fún yàn anybody ló láìkó owó àwọn tó kàn níbẹ̀rù ọlọ́run ni ò pọ̀ ó ti yé now ẹ sábọ̀dù gbé kèsì yẹn ní ọjọ́ yẹn ó bà mí nínú ìjọba mọ̀ pé ẹni ọmọ tó ń sọ̀rọ̀ yẹn ó ti sọ̀rọ̀ ẹ sábọ̀dù rí o pé wọ́n ń dún ọmọ ẹ̀ bọ̀ kò sí gbogbo ọmọ ẹ sábọ̀dù kọ̀ọ̀kan nínú gbogbo ọmọ ẹ sábọ̀dù tí ò tí ju ọmọ tínéjà yẹn ọmọ yẹn náà bọ́n ṣe ń sọ̀rọ̀ sí tínéjà náà lóyún máa jẹ́ mi rí pé tí kọjá kò tí kọjá age bóyá rè máa wà níbi seventeen kò tí di ọmọ yẹn náà tínéjà lóyún wà there is nobody tí ó ní city. gan láti gbé bọ́n ṣe ń gbé pé wọ́n yàdí ọmọ ẹ̀ ìṣe tabu o but many people don't know it's a tabu are you getting me ipe okay let us assume i mean accept accepted that happen àwọn kan wá dúró àtàgbàlagbà gbogbo àwọn tó dẹ̀ ṣe ṣáàtì lórí ẹ̀ yẹn ẹ wá wọ ọmọ ẹ̀ ń sìn yín nǹkan tó ń ṣe fọ́mọ yẹn inú gbogbo àwọn tó ṣe blogging lórí ọmọ yẹn is against the law is against the law mi lórí Facebook yìí mo mo ní kọ́pì oríṣiríṣi àwọn ọmọ kéékèèké tó máa ní wọ́n ti réèpù tí àwọn bàbá arúgbó tó máa bẹ̀ wọ́n ní sweet tó máa réèpù ó ní ẹnìkan ìkan tó gbé sórí Facebook yìí ọjọ́ yẹn lọ́hùn orí ọ̀dọ́ kí ni mo tiẹ̀ ti rí ọ̀dọ̀ ọ̀dọ̀ Dorcas mo ti gbé kinní yẹn ní ọjọ́ yẹn ó ní he o bàbá yẹn ó dẹ̀ bá gbogbo àwọn ọmọ yẹn ìbejì ní àwọn kan nínú wọn ó bá gbogbo wọn sùn ó bá àwọn ọ̀rẹ́ wọn sùn ó bá àwọn ẹ̀gbọ́n wọn sùn bàbá arúgbó kan ó dẹ̀ máa fi fifty fifty naira deceive àwọn ọmọ yẹn ẹ ti understand àwọn ọmọ yẹn gbogbo àwọn ọmọ tó ń sọ níjọ́ yẹn mí ìmí wà bíi ten ìmí wà bíi seven ìmí wà bíi eight bàbá arúgbó kan ó dẹ̀ bá gbogbo wọn sùn irú kéèsì bàbá arúgbó àwọn yẹn báyìí wọ́n lè má ṣe nǹkan kan fún wọn lè tí mo lọ station kan ti fi lẹ̀ kó ti kúrò mẹ́ ẹ ti ń sá and it's a very very bad thing kò ń ṣe ẹnìkan ló ń bá sùn o àwọn ọmọ girls yẹn àwọn ọmọ yẹn tó bá ti ń lọ sí school tó bá ti bọ̀ láti school tó pé ó máa fún wọn fifty fifty naira àbí kó ti fún wọn lóúnjẹ yẹn so àwọn ọmọ yẹn máa lọ sílẹ̀ gbogbo wọn pátá ló máa bá sùn àwọn ọmọ yẹn ti wá wò bí nǹkan tí ó ṣe wọ́n kàn sọ ni pé tó bá ti yọ kúrò níbí àfi síbí tó bá ti yọ ń bí àfi síbí àwọn ọmọ yẹn kò ń sọ wọn kò ń sọ àwọn parent wọn náà àtàwọn tó ní àwọn bàbá àgbàlagbà náà tó ń tarogate wọn they were just ìmí ìtún rẹ́rìn ní abẹ́ chat i mean ní abẹ́ fídíò tó ń ṣe ní ọjọ́ yẹn lọ́hùn you understand me so this happen and common in our society okay and you know even our society alone but abo ti ṣiṣẹ́ ní hospital rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ ní under many home èyí tó ṣẹlẹ̀ níta yẹn ẹ̀wọ̀n pọ̀tọ̀ nìyẹn èyí tó máa tún ṣẹlẹ̀ nílé táwọn èèyàn bá bí ọmọ méjì tó yẹ pé ọkùnrin àti obìnrin tó yẹ pé àwọn méjèèjì á dẹ̀ bàbára wọn sùn ó ti yé yín so àwọn tó bá kàn ló mọ̀ ó ti yé so ọlọ́run ní jẹ́ ká burú kàn so àwọn tó wá ń gbé tó wá ń gbé tó fi ń ṣẹ̀fẹ̀ nígbà yẹn tí wọ́n wá wí pé ah dẹ́bì yẹn o ẹ wo ẹni tó àwọn tó gbé tó tí mo rí pé wọn kì í ṣe abiyamọ tí wọn dẹ̀ lè gbarú ẹ̀ ó dẹ̀ ti ṣẹlẹ̀ sí ọmọ wọn gan tó jẹ́ pé kò ń ṣe tínéjà ń gbà yẹn tó ń sọ pé bóyá àwọn kan ń mò lẹ́sí ẹ̀ àwọn kan ń ṣe báyìí fún ṣùgbọ́n ọmọ wọn yẹn wọn láìkí ẹ̀ wọn ò láìkí tó bá sọ inú wọn máa bàjẹ́ talkless of ọmọ kékeré but àwọn ọmọ kékèké You know, they are small children but àwọn tó wá ń gbé ń they just wan you know because àwa àwọn èèyàn tó wà lórí Facebook yẹn wọ́n máa ń fi ìwà buruku ṣayọ̀ àwọn nǹkan tí ò da àwọn èèyàn wá ń ṣe wọ́n ń tẹra mọ́ in broad daylight they don't know tó bá wá wá sí ọ̀dọ̀ tiwọn wọ́n wá wò pé ah èmi ni kíní ìfẹ́ ló ṣẹlẹ̀ sí they don't like it ẹ wò ó kò ń ṣe pé bóyá ps àwọn ọmọ ps yẹn kì í Táíwò kì í ṣe rape. bóyá tina ó ti bá tina sùn O ti yé yín ó dẹ̀ fẹ́ bọ́n ṣe sọ wọ́n kàn tàì láti yí wa lọ́wọ́ ni ó fẹ́ fẹ́ ni tòótọ́ but ẹ mọ̀ pé ìyá àbàdàn ló ní ps o ló gbé wá o contact e ni. nígbà tó dẹ̀ ti gbé wá yẹn fún ìfẹ́ tóun náà ní fún ọ̀gá ẹ̀ tó máa ń pè ní ìyá òun ìyá òun ìyá òun ẹ mọ̀ pé ti ya ya ba ti jẹyàn ẹ ti understand O le pe anybody ni ya ó ti yẹn so fine o pè ní ya ó ti adopt ẹ̀ kò sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe sí ó wá gbé contact o wá gbé wá fún ẹ̀ nígbà tí pé kò sọ pé kò gbà lọ́wọ́ òun ó ní à kóun náà jẹ́ ń bẹ́ káwọn jọjọ máa ṣe ti yé pé ní tóun bá ti mọ̀ kóun fi fún ẹnìyẹn náà kó mọ̀ but èmi ò rò pé gbogbo ẹni tẹ́ sábọ̀dù bá mọ̀ ó máa ń jẹ́ kí ó máa introduce ẹ̀ bẹ́yẹn sí àwọn eléyìí ó ti yé yín bẹ́yẹn ẹni tó máa introduce ẹ̀ sí ó máa jẹ́ ọmọ ẹ̀ ẹ má dẹ̀ gbàgbé ẹ sábọ̀dù máa gba nǹkan ní nǹkan ó máa gbà tó bá rí lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó ti wà nínú tíìmù ẹ̀ kò sí ẹni tí ò lè gba nǹkan lọ́wọ́ ẹ̀ láti gbé fún ọmọ ẹ̀ àti gbọ́ rí ẹni tó ń ta dídò tó ń ta yẹn gẹ́ẹ̀ kan báyìí kí lorúkọ ẹ̀ tó fẹ́ òyìnbó báyìí òun ló ń ta dídò yẹn tó lọ jà fún Esabod ní ṣé Stafford ńgbà yẹn ńgbà tó yá ńgbà tó máa san fún ó gba iṣẹ́ tí ọmọ yẹn obìnrin yẹn ṣe ló gbà lọ́wọ́ ẹ̀ systematically tó gbé fún ọmọ ẹ̀ tínà láti máa ta dídò ńgbà yẹn ẹ ti rí ẹ rí èyí tó ṣẹlẹ̀ àwọn tí mo kò mọ̀ fíù tí mo mọ̀ ẹ rí ẹyinjú ó ti yẹ yín ẹ̀yìn jù yẹn ẹ rí pé wọ́n ló ń gbé Canada mi mi ò mọ̀ bọ́t ó gbé bí ẹyin bó ṣe ń ta gbogbo àwọn tí wọ́n wá gbé bọ́ọ̀dù ẹ́sàbọ̀d tí wọ́n pọ́n ẹ́sàbọ̀d lẹ́sìn táwọn èèyàn wá ń jà òun náà the same thing náà ló ṣe fún wọn bó ṣe rí èèyàn yẹn tó òun ló ń bá èèyàn ṣòwò ó wá wèé pé kán tún kò tún gbé fún wọn so that ẹ ti understand so kò dẹ̀ nímọ̀ pé bóun ṣe gbé fún wọn yẹn ṣe ni problem máa dé bó ṣe introduce ẹ̀ sí ṣe ló kúkú gbà ṣe ló kúkú dá wàhálà lẹ̀ òun àtẹni yẹn wá ní problem ó ti yẹ yín ẹyin tí yẹn wọn àti àti ẹni tó ń jọ ṣe business ẹ̀rẹ̀ tó jẹ́ pé òun ló introduce yẹn ẹ sábọ̀dù wá gbà ó wá jókòó lé lórí a máa sọ pé àwọn ní voice but kó tó di pé wọ́n wá sórí Facebook àwọn eléyìí ti ń pa mílíọ̀n wọ́n ti jẹ́ nǹkan don't forget PS yẹn kì í ṣe ọjà tí ẹ sábọ̀dù tà fún ló ń fún ẹ sábọ̀dù PS is only representing systematically came for a purpose ẹ o came for a purpose and which ó ye wa ó ti yé yín mẹ́yẹn kò ń ṣe owó tí wọ́n ti tà ni wọ́n ń san fẹ́ sábọ̀dọ̀ tí àwọn bá fẹ́ advertise lọ́wọ́dọ́ lọ́dọ̀ ẹ̀ O kon fẹ́ gba platform O kon fẹ́ lo platform ẹ̀ ó kàn like ẹ̀ ó ti ń ta ọjà yẹn tó bá lè yọ owó síta kó tó di ko ó bẹ̀rẹ̀ advert gan fún ẹ ó ti ta ọjà yẹn shut up O tin ń ta ọjà yẹn don't bring your red red again O tin ń ta ọjà yẹn kọ́ kó tó di pé ó ṣe kí ni kó tó di ko ó wá kò ń ṣe owó tí ó ẹ̀gì ṣe advert yẹn tó ṣe fún ẹsàbọọdù ni kì í ṣe lágbà tí ẹsàbọọdù ṣe fún ló ti rówó san fún ó kówó wá ni ó kàn yóò ti yẹ yẹn ó kàn kówó wá ó kàn fẹ́ yóò ti yẹ yẹn ẹhẹ so ẹyinjú ìyẹn náà wọ́n ti ń ṣòwò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹyinjú àti the other kinní kan farm mi ò fẹ́ dárúkọ wọn lórí bí mi fẹ́ polówó anybody so wọ́n ti ń ṣòwò kó tó di pé wọ́n wà kó òun náà ní introduce ẹ̀ sí gbàtọ́ introduce ẹ̀ tán ẹni yẹn kò ní òun àtẹniyàn ò sí mọ́ problem wà àwọn tó dẹ̀ ti kówó sílẹ̀ àtàwọn nǹkan tó ti invest síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wá ní problem Esabod wò kò dẹ̀ kọ́ Esabod ó kàn fẹ́ gba owó ni kó kò sí anybody ló lè ba yí ẹ̀jẹ̀ kó gbà ẹ̀jẹ̀ wa tún sọ yẹn tó di méjì no mẹ́ta ti ewu pẹ̀lú ti yábàdàn yábàdàn ló ní PS nígbà tó wá yá kí ló fẹ́ jẹlẹ̀ tí Esabod máa fi rán ọmọ ẹ̀ lọ Nàìjíríà nígbà tó wá ó ní wọ́n ra éka kan owó tí ó PS àtowó tí owó tó gbà lọ́wọ́ PS náà ni wọ́n fi ra lẹ̀ kò ń ṣe pé kówó láti another place tó wá fi ralẹ̀ ó ti eyín ẹ̀yẹn so owó tó náà fẹ́ san fún ló ló ralẹ̀ ìgbà tí ọmọ ẹ wá fẹ́ lọ nàìjíríà tó yẹ pé ìyá àbàdàn ló ràn àmì ló ló introduce ẹ̀ sí ìyá àbàdàn yẹn dẹ̀ wà nàìjíríà ìyá àbàdàn náà dẹ̀ ń go through many things because of àwọn atrocities tí ẹsàbọ̀dù ti commit do you know that ìyá àbàdàn yẹn ó lè má sọ fún èmi but i know it that is going through some things See ìyá tí Esabod ti commit offence many offence tí Esabod ti commit ni ìyá Ìbàdàn ti jẹ ìyá ẹ̀ bó ṣe wà yẹn a lot of them àtàwọn ọmọ tó máa ń wà nàìjíríà yẹn ló máa ná fọlọ́pàá mú wọn torí eléyìí torí eléyìí torí eléyìí many people ló ti suffer ìyà tí Esabod ìyà tí Esabod kọ̀ sí fún wọn gbogbo wàhálà tí Esabod dá sílẹ̀ many of these people tó tẹ̀lé yẹn ló ti ló ti jẹ ìyà yẹn meanwhile kò lè gbé ọmọ ẹ̀ sílẹ̀ pé kó ṣe ó lọ ọmọ yẹn lọ nàìjíríà kò sọ fún ìyá àbàdàn pé ọmọ òun bọ̀ nàìjíríà o ó ti yé bẹ́ẹ̀ yẹn òun àti PS wọ́n ti wá connect ó ti yé kò sí nǹkan tó bàdí mbẹ torí pé tí àbàdàn náà bá rí tó bá ní kó máa polówó mà ẹ tó dédé gbé lọ́dọ̀ ẹ̀ tó sọ pé òkè tó bá fẹ́ lọ ba kó ba kó má pè é ó ti yẹ ibẹ̀ tí PS bá wá sọ́dọ̀ ìyá àbàdàn tó wá sọ pé òun fẹ́ kó máa polówó fóun tó lè wá gbé lọ sọ́dọ̀ ẹ̀ sábọ̀ respect ló yẹ kó jẹ́ fún ipe òkè o ọmọ yìí kò sí nǹkan tó lè jẹ́ kò ní betray but tí nǹkan tí mo kàn ń try láti sọ fún yín pé ẹ sábọ̀ betray anybody to get ẹ sábọ̀ is an hijacker Esabod is she's a thief. She's a thief. Esabod is evil. Esabod is a selfish person. Esabod can destroy anybody. But but what máa lóun fún àwọn èèyàn ẹ máa that's why tó bá lóun fẹ́ fún yàn lówó. Although Sakamaje náà majority of them we are not jealous of it. Okay? Uh-huh. So because everybody has their own time. So tí Esabod bá lóun fún àwọn èèyàn lówó tó bá fẹ́ fún wọn lówó á ṣe èpè ṣe èpè ṣe èpè ṣe èpè tẹ́mi bá fún àwọn èèyàn lówó lórí bíbá màá tún gbàdúrà sí i. Àwọn èèyàn tí mo ti fún ní owó tí mo dá lókòwò torí ẹ̀ wọ́n succeed mi ò ní ṣépè fún wọn but owó yẹn tán bá da fún ètò fún ní ọmọ kan tó lòun fún lówó ní nàìjíríà bóyá tóyìn pépéré bìló ló ń jẹ nígbà tó fọmọ yẹn lówó owó tó ń dá fún ni kì í ṣe owó tó jáde látàpọ̀ ẹ̀ sábọ̀d ó ti yẹyìn àwọn gbogbo àwọn èèyàn tó wà tó ń pera wọn tó ń para kọ́ra wọn jọ pọ̀ náà ni because many people dẹ̀ ń da owó yẹn náà nítorí pé wọ́n fẹ́ jẹ́ kí ẹ sábọ̀d kó máa ja ìjà wọn ó ti yẹyìn bẹ́ẹ̀ yẹn kó máa ja ìjà wọn gbogbo gúrùpù yẹn náà kẹ̀dẹ̀rẹ́ we thank God that tó bá ti wá ẹ má máa sọ pé jealousy ẹnìkan kọ jealousy síbí don't write jealousy what is jealousy what do you mean by jealousy if you write it again eh, eh, you know i'm not reading i'm not reading i'm not reading it okay i'm not going to block you now write whatever you like okay but don't write that don't write more than this if you write more than this i block you okay eh so ko ẹ̀yin ọ̀gá yẹn you come here and come and do shout on my shout you may not even answer me or mention my name but you get brain for what I, whatever tabati mujade and then yeah, they ma ebule ma fi you call me whatever name you feel like okay it's not a problem so esa board kò sí ẹni tí ó lè gbà lójú ó máa jack to bá rore pẹ̀lú ẹ̀yin ó magba. let us now talk about eh nígbà tí wọ́n lọ sí Nigeria Àbíkẹ́ àwọn tá rí náà la máa fi ṣàkàwé àtàwọn nǹkan tó bá ti ṣẹlẹ̀ lójú wa so ẹ jẹ́ ká wá wo àwọn ìgbà tí wọ́n lọ sí nàìjíríà nígbà tí wọ́n lọ nàìjíríà tó bí kánlè àbíkẹ́ ló jẹ́ kí ọ̀rọ̀ mi pẹ̀lú o but àbíkẹ́ ló ṣe okùnfà bí wọ́n ṣe wọ́n ṣe máa ní kàn pé esabod ok wọ́n wá dé láti nàìjíríà nìyẹn kò ń ṣọjọ́ kan náà jọ meet náà jọ múra wọn ó ti yé ìgbà tí ó ti fẹ́ lọ nàìjíríà ni wọ́n pè ni wọ́n ránṣẹ́ ni wọ́n mọ̀ pé mánéjà kò pé kó bá esabod sọ̀rọ̀ kó tó di pé aláàjì fúnra wọn wá bá Esabod sọ̀rọ̀ nígbà tó wá ti dé láti nàìjíríà yẹn anybody tí Esabod tó bá ti close mọ́ ẹnìkan tí ò bá ti close mọ́ Esabod Esabod will go for the person Esabod abayé ẹni náà jẹ́ will be coming for the person àtẹni tó ń bá ṣe yẹn àtẹni tó ń bá yàn ṣe Esabod will be coming for the person coming for the person coming for the person coming for the person until the person is just like okay it's better for me to go to this place so that they won't disturb me again. Esabod always hijack things from people. Get it to your score. Please, it's not about jealousy. Okay? Nígbà tó wá yá to notice it, okay o. Wọ́n ti Esabod ti ẹni yẹn ti lọ another place. Bóyá ó ti wá di tòun sí. Then you'll be using it to be boasting. You'll be using it to be boasting. You'll be using it to be boasting. Esabod irú wọn tó bá jẹ́ bó bá jẹ́ pé ìwà ń ṣàn gòde á jákì ọ̀kọ̀lọ́kọ̀ ó ti yé yín tó bá jákì ọ̀kọ̀lọ́kọ̀ gan kí ìyàwó ps má kú gan tó bá rí polówó á ṣe dáadáa fún ó ti yé yín wọn lánàá kankan surprise me. Agba tó bá fẹ́ gbà àgbà ó try gan ó man try láti gba nǹkan nìkan is a very bad habit àwọn kiri ó wá ń lo agídí yẹn pé ẹ ọ̀gá lòun ọgọ́ orí burúkú wo <laughs> bóyá fáwọn ọmọọṣẹ́ ó ti yé but to us in the in kingdom me, ní kingdom Ọlọ́run that's a taboo it's a wicked spirit but gbogbo tó bá ṣe fáwọn èèyàn yẹn kò lè ṣe kò lè jẹ́ kó ń ṣe wọn kọ́ta ẹ̀ fún anybody to jẹ́ ọmọ ẹ̀ ọmọ inú ẹ̀ gangan ó ti yé yín ìgbà táwọn èèyàn wá sọ́dọ̀ jẹ́ mọ many people to máa ń tí ó máa ń tí Esabod máa ń bájà bóyá tó bá ti rò pé ó ti wá sọ́dọ̀ òun kò rí nǹkan gbà mọ́ àbò rí nǹkan gbà àbò fẹ́ wá ti pẹ́ nìyẹn fẹ́ lọ àbò ti tún láìkẹ́ lòmíì kí ṣe bó tiẹ̀ láìkẹ́ lòmíì àbó kàn bẹ́ lòmíì ṣe lásán it's a problem ẹgbọ́rọ̀ mi it's a problem Esabod ó ń fún àwọn yìí ní problem ẹ wo bó ṣe treat issue ọmọ Debbie yẹn ní ọjọ́ yẹn O sọ̀rọ̀ ọmọ tínéjà ọmọ tó ń sọ̀rọ̀ yẹn tínéjà lórí ìwà up till now ó tìtì ẹ̀ badly ó sọ̀rọ̀ ẹ̀ yamayama ẹ̀rí nígbà tó di ọ̀rọ̀ ẹ́sà bọ́ọ̀dù tó di ọ̀rọ̀ tina kó má bàa fọ́ síta púpọ̀ wọ́n ló jáde wọ́n ló kú dáhùn kò ṣe ṣáàtì yábàdàn pẹ̀lú kí ló kàn ní kó máa lọ kò ní lè sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ tán because ó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ máa pọ̀ gan níta kò dẹ̀ fẹ́ kó ṣe mọ̀ ẹ mọ̀ náà ìgbà tá a sọ wípé wọ́n wá náà àwọn PSO mọ and property tó wá yẹn náà they come for a purpose a mọ̀ wípé wọ́n wá gbogbo àtọ́ wá yẹn náà ẹ wọ́n fẹ́ fi ẹ wọ́n ṣe máa ń sọ pé ìwà jealousy náà ó ti yẹn yẹn kán lè là ń jealous just to oppress and to fulfil their mission ṣẹ̀dẹ̀ rí lánàá náà tí ìyá àbàdàn náà ò bá jáde kíákíá kó wá sọ pé ẹ má bínú ilé òun ò fẹ́ kó dàrú owó fẹ́ fi tẹ bá wò ńgbà tó máa gbẹnu kúrò ní orí Facebook lánàá tó máa parí chat ó ní definitely ó I know that you are dating PS ó want to ti sọ ọmọ olóde clear ni because wọ́n yà mọ ìgbà tó dé nítorí pé you always tell me that you always clean ó máa lọ Ìbàdàn wá lọ sunlé PS three days wàá fọkọ ẹ̀ sílẹ̀ abẹ́gbọ́ ẹ̀bẹ́ ìdáhùn ẹ̀dẹ̀ rí pé ìyá Ìbàdàn dẹ̀ jáde ó ṣe báyìí ó sun ẹkún sínú mo rí àwọn gbogbo nǹkan tó sun sínú ó ní i really know that he love me because tó bá jẹ́ lómìn ni á jáde torí bí mo ṣe ṣe ah i know seriously she love me they love you they love you all you know that both of you you are for wọ́n ti ṣubú sọ́wọ́ ẹ̀ òun náà ti ṣubú sọ́wọ́ ẹ̀ you both know his secret of each other ẹ ti mọ̀ àlé ẹ ti mọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ ti jọjọ commit you are both partner in crime although i sorry for Iya Ibadan now If you can see Ìyábàdàn yẹn go through many things but ní tó go through kò sí tó but they have come, you know they have gathered together to destroy many people wọ́n ti wà papọ̀ láti bá yé àwọn many things ló wà ń bẹ̀ Ìyábàdàn wọ́n you ó ní òun ò lè fẹ́ ps òun ò lè ṣe kinní kan níta sọ tèmi Bọ́lá Fọláṣadé kí n ṣe angelos i can tell you tí n bá rí nǹkan tó bá lọ sí i can tell you nǹkan tó bá ó ti yé yẹn i can tell you pé nǹkan tó wáyé ló ṣẹlẹ̀ ó ti yé but tá a bá sọ some people will say wọ́n máa ń jealous ni bóyá tó pé wọn ò wá síbẹ̀ yẹn wọn ò ṣe kíní kan kìnìkan kan ó gbúdọ̀ bẹ̀bẹ̀ ó gbúdọ̀ jáde wá kó máa níjà àwọn aláṣà pé òun lòun fẹ́ padà wá ọ̀bọ̀ tẹ́ má bínú ó dẹ̀ sunkún sínú gan pé because òun ò fẹ́ kílé òun dàrú because ó mọ̀ pé wọ́n mọ nǹkan tó ń jọjọ́ ń ṣe nísìnyí ẹ̀gbà tí ẹ sábọ̀dù máa sọ̀rọ̀ lánàá ó ní ẹsà board ó ní ps home and property ó ló cause a lot of problem ó lóun gangan ló ní békebèke ẹsà board dẹ̀ bá máa pe ps ní post ọ̀gá ńlá pátápátá ó ti yé àná dẹ̀ ti mọ̀ pé wọ́n ṣe sọ pé kò níyàwó yẹn opportunity ni ó lówó ó dẹ̀ ní property ó lówó ó ní gbogbo nǹkan ó fẹ́ kọ́ ọmọ òun fẹ́ lánàá ó wá ti bẹ̀rẹ̀ sí ń bú ps pé ps nǹkan kò withstand ọmọ òun oh my god tọ́lọ́wọ́ ò mọ ikú tó pa ìyàwó ẹ̀ kò lè fẹ́ ọmọ òun ní ọmọ tó ti gbé lọ tọmọ tó ti lọ nàìjíríà tó ti lọ bá ps tí ps tó ti lọ tí àwọn èèyàn míì tó tún ti lọ ń bẹ̀ ó ti yẹ yín àṣẹ láti fi jẹ̀yẹ ọmọ náà ó ti yẹ after one mi báyìí tá a bá sọ̀rọ̀ gan tá a bá yẹ̀yẹ́ ọmọ yẹn gan ó ti dàgbà kì í ṣe adult ni ó dẹ̀ máa ń support ìyá ẹ̀ fún iṣẹ́ burúkú tó bá ṣe Tina also she's in support of evil things that her mother is doing so she's not a kò ń ṣe teenager kọ́ máa sọ pé à ń sọ̀rọ̀ teenager Esabod ni bí ó ti bully ọmọ ọmọ ọmọ mi náà ó bully ẹ̀ náà ó tún gbé ọmọ mi wá for son mi láti wá bully mi lórí Facebook simply because kó má bàa báyé wọn jẹ́ pẹ̀lú àwọn èèyàn tí mo ti dárúkọ they got to release that boy to him àmì tó wà to come and talk each time tó bá ti ń sọ̀rọ̀ a ní máa gbé ṣọlá wá fún ẹ níbi àyè sìn a wá sọ̀rọ̀ gbogbo ṣáà tó ń sọ pẹ̀lú ṣọlá kí ni ṣọlá sọ ó lóun ò on mi ọ̀tí tóun dàgbà àbí everybody know it's a lie that one irọ́ running, irọ́ ni but just to please her just for her not for some people's life not to be tarnished that's why that uh, interview yẹn she wá nígbà yẹn ẹ understand interview yẹn but she wá nìyẹn ẹ ti understand but tó bá ti ti pé kan tó bá concern ẹ sábọ́ọ̀dù báyìí pẹ̀lú ọmọ tiẹ̀ á sáré tètè cover ẹ̀ ní tí náà máa lọ nàìjíríà ó máa ti lọ dóko tí náà máa lọ nàìjíríà nígbà kò àgbà yẹn ẹ sábọ̀dù ò mọ̀ pé ps àmúhòmù ṣe poverty ní kí orúkọ bàbá yẹn Táíwò òkè jẹ́ máa pè ní Táíwò ps Táíwò kò mọ̀ pé kò withstand ọmọ òun ọmọ òun kí ni ò ṣe ó ní with the look look of Táíwò kò withstand ọmọ òun mo fẹ́ bèè lọ́wọ́ Tòkunbọ̀ ẹ sábọ̀dù má bínú bóyá mi madam Tòkunbọ̀ mi ìfẹ́ bulé ni but I want to tell her the truth ó ti yé because she's terrorizing people that's why I call her terrorist but thank god ó lòun òun gbọ́ndì fẹ́ dissolve òun ò fẹ́ yẹ ẹgbẹ́ òun ò fẹ́ gbogbo kìíní kan mọ́ òun lòun ta kìíní kan ó máa bẹ́tà bẹ́ẹ̀ torí wọn ò lè máa kó group yẹn jọ láti máa fi búlì èèyàn ó ti búlì àwọn èèyàn to the level that àwọn èèyàn míì tún padà lọ pé búlì wa o àti wọn bu ara wa sí abẹ́ nísìnyí gangan àwọn tíìmù wọn ó ń búlì wọn búlì lára búlì tó ń búlì àwọn tó ń terrorize àwọn to wà lọ́ndà ẹ̀ náà òun náà ni pé tán bá ní èèyàn kan tó jẹ́ tiwọn àgbà lọ́wọ́ wọn tó bá lówó àwọn ló máa dá owó fún átúnbùlì wọn tígbà tí Lizzy gan tó wá Lizzy happy birthday o ó mi ì ṣe reason because èmi yẹn ti kì máa pọ́nyàn lé kó máa yẹ̀yẹ́ mi ó bọ́ mi owó tó bá ní òfin fún mi so mo ti máa ń pọ́n ilé despite pé mo máa tún pọ́n ilé wa máa wò pé wọ́n ti sọ̀rọ̀ nígbà kan happy birthday mi wish her bad and I pray for your daughter also eh, so whatever happen you cause it for yourself but ẹ wá rí lánàá ẹ tún rí gbogbo àwọn pásítọ̀ olórí burúkú yẹn àwọn pásítọ̀ tó pray fún ẹ sábọ̀dù lánàá olórí burúkú ni wọ́n ọmọ ọ̀run àpáàdì ni wọ́n lánàá ńgbà tí ẹ sábọ̀dù ní problem tó mọ̀ pé ọwọ́ ti tẹ̀ wọ́n tí ó mọ̀ pé ọwọ́ ti tẹ̀ ẹ́ mọ̀ kó tó ṣe àwọn pásítọ̀ ń gbàdúrà fún ó dẹ̀ ń ṣàmì ẹni tó máa sọ pé òwò believe òun gbàgbọ́ nínú alikran gan òun ò ṣe christian òun ò ṣe muslim òun ò tiẹ̀ gbàgbọ́ gan wọ́n ní jésù gan kirikiri kòkó ó ti sọ a lot of blasphemy but that yesterday toró mọ̀ pé ọ̀rọ̀ sì kúnlẹ̀ wọn ò sọ tán o tẹ́ bá wojú ẹ sábọ̀ lánàá ó sun ẹkún ojú ẹ̀ dẹ̀ pọ̀n ẹ máa mọ̀ pé kì í ṣe cool down ẹ sábọ̀ is not a gentle person are you getting me but ó ti ṣe àwọn nǹkan kan tó dẹ̀ mọ̀ pé àwọn nǹkan tí a gbogbo ẹ ti wá yíye kò tí ì yẹ tán àwọn gbogbo méjèèjì àwọn nǹkan tí a sọ o ti wá yé wọ́n ní ilẹ̀ tí wọ́n rà ó lè ti ilẹ̀ yẹn ń kọ́ o eh, ti sanwó ilẹ̀ three plots i mean three acre story for the god ó lóun fẹ́ kọ́ hospital sí nàìjíríà hospital nàìjíríà tó ní nítorí ikú òdòjọ́ àrùn òdòṣù tó ń bá kú ọmọ òun á lè ṣe kí ni á lè take over ilẹ̀ ní ìlú nàìjíríà tó bá àbí ti understand bẹ́ẹ̀ <laughs> thank god congratulations for that ojú Ẹsábọ̀dù pọ́n nígbà tí wọ́n sọ̀rọ̀ ọmọ ẹ̀ tí wọ́n sọ síta gbogbo nǹkan tí wọ́n ní kí ìyá àbàdàn ṣe ṣe tẹ́bàdẹ̀ mọ́ bó ṣe ń lọ sí ni pé àwọn ọ̀gá ẹ̀ tó gbà fún tó bá lè jáde síta kó tẹ̀ sí wọn lójú ìyẹn ni wọ́n pè lọ́mọ akin ó ti yé rẹ̀yìn wàá gba òmìnira ṣe mọ̀ pé àbíkẹ́ náà jáde ó tẹ̀ sójú ẹ̀ nìkan tí wọ́n ti jọjọ wà tó máa ń pè ní sísá òun àti òun màmá òun náà ó ti yé yín mẹ́ẹ̀ ó tẹ̀ sójú ẹ̀ sísìn tí wọ́n wà báyìí Ẹ̀sàbọ̀dẹ̀ mi e, yábàdàn náà ńkọ́ ó ti ṣe wọ́n ṣe ní kó ṣe ó ṣe bẹ́ẹ̀ náà you understand me nígbà tó dẹ̀ ṣe kò lè ṣe dáadáa because a lot of secrets. wà tóun náà ní lọ́wọ́ Ẹ̀sàbọ̀dẹ̀ Ẹ̀sàbọ̀dẹ̀ ní àṣírí lọ́wọ́ ẹ̀ òun náà ní àṣírí lọ́wọ́ ẹ̀ ó tún sọ débi pé gbogbo nǹkan tí òun máa ń tà fẹ́ Ẹ̀sàbọ̀dẹ̀ tẹ́sàbọ̀dẹ̀ máa ń pè ní góòlù pé pé òun gbọ̀ òun ti sọ fún wọn kọ́ wọn bá sọ pé irú góòlù òṣìwò ni ẹ̀dá lè bá sọ pé ẹ̀dáwó ra góòlù but ẹ rán ẹ sọ fún wọn pé nǹkan tẹ ránṣẹ́ tẹ gbé ránṣẹ́ sí wọn ipe it's a fake it's not a goal ipe òun dẹ̀ ti sọ fún wọn pé gbogbo nǹkan tó ń sọ ẹ má gbàgbé o mo máa play few of it mi ráyè láti máa play mi no dey like to play people skinny tí bá ti lis ten sí mi ò kí mo kàn máa ń sa máa sọ ń sa mi sa máa mo máa kàn ń fún ọ̀fẹ́ take what little little things I can pick out of it tó jẹ́ to make sense and then enlighten people about it Esabod Ìyá Ìbàdàn náà jáde wá systematically to expose Esabod in tó dẹ̀ wá ṣe tó bá ṣe tán ó lè wá sunkún torí pé Esabod náà nǹkan ti sọ̀rọ̀ the deal have been done and ohun kan tó pa Esabod tó pa Ìyá Ìbàdàn lẹ́kún kò ṣe wípé torí pé ó Fun fún àwọn on the last month ló ti sọ that February no ó ti fẹ́ pé month plus February ló ti sọ February 8 ló ti sọ tó máa pé two months nsìn èmi náà wo ṣáàtì yẹn lọ́jọ́ yẹn tó ń ṣe pé ó dẹ̀ ṣe sí ṣọ́ọ̀bù ńgbà náà ni she busy cursing cursing that day i was like okay Esabod ló ń bá wí bí but Esabod èmi ò wá mọ̀ pé Esabod ò retaliate kò dẹ̀ sọ̀rọ̀ you know why Esabod ò fi sọ̀rọ̀ ni wípé Esabod mọ̀ pé orí òun wà lọ́wọ́ ẹ̀ àti ọrùn wà ní abíyá apá ẹ̀ ó lè fún òun pa that's why she's not a quiet person ó lágbà tí ń quiet no because there's a secret between them are you getting me there's a secret between them gbogbo nǹkan tó ti máa ń gbé jáde tó máa ní wo góòlù mi wo góòlù mi gbogbo ìṣe báwo ni ẹnìkan ni wọ́n ní mi ò mẹ́ntán ló kọ́kọ́ béèrè ọ̀rọ̀ yẹn ìyẹn ń dárúkọ ẹnìkan tó jẹ́ ìyá tọ́pẹ́ tó jẹ́ ìyá lágbájá kí ni ìyá tọ́pẹ́ ṣe rìlẹ́tì mọ́ ẹnìkan ìyá tọ́pẹ́ ẹ ó ṣe báyìí o wọ́n ṣàlò coded kìíní yẹn wọ́n ṣe ní wọ́n ṣe ya fíìmù yẹn nìyẹn pé bẹ̀rẹ̀ báyìí kí wọn náà kàn ṣe bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ń gbé fẹ́ nìyí It can be business. It can also be a plan between all of them. No, not with everybody will not be partaker. But àwọn tó ya fíìmù yẹn, wọ́n is a film. Wọ́n yà tán dẹ̀ fẹ́ káwọn èèyàn rí nígbà tó jáde tán ó ti yẹ yín mẹ́yẹn wọn ò dẹ̀ fẹ́ kẹ́ ẹ kule kule film kúlẹ̀kúlẹ̀ fíìmù yẹn gan náà sì torí fíìmù yẹn gan kò tí ì tán wọ́n kàn fún yín ní ẹmọ kan sọ fún yín pé ó ń bọ̀ lọ́nà bọ̀ kan wáwèé pé tó bá jáde tán ó máa blast ó máa ó máa bad ó ti yé bẹ́yẹn ó ti yẹ yín so wọ́n fẹ́ cut ẹ̀ níbi tó dé yẹn are you getting me ó ti ṣẹlẹ̀ láti bí two months ago tá a dẹ̀ ti ń wò ẹ̀dẹ̀ wá wo bí gbogbo bí Esabod ṣe mí ìyá àbàdàn máa ṣe sáré tí wọ́n máa post Esabod ah my mama eh, mami ah mami kọ́ o mami mama ń ah you are love all over people love you níjọ́ ẹ̀ ń gbà tó ṣà pariwo tó ṣà update lórí account, ẹ̀ because <laughs> ó ní nǹkan kan tó náà ń ṣe tó má ti bú ẹ tán tó ń gba ẹ létí wọn ní kan padà wá bẹ́ẹ̀ they also do it àwọn small small person gan tó wà lọ́ndà wọn they do it they doing it of, to us Ojo mi ẹlòmíì tó bá rí mi pé mo kọ́kọ́ wà lórí platform ah my mommy o Ojo mi tó bá di Ojo mother's day kò ní send message mi gbogbo àwọn tó pe mommy mi yẹn wọn share video mi rí mi nínú wọn tó máa pe mọ́mì èmi torí ẹ̀ mi ṣe ba rẹ́ lómi báyìí tó bá ti pé àwọn ló máa kọ́kọ́ dé platform mi because they want you to recognize ẹ̀ má dẹ̀ ti ń ṣe bàbá má máa wò wọ́n níran ó ti yé bẹ́ẹ̀ mi ní bínú because mo mọ̀ kó fẹ́ tọ́ mi ń mo dẹ̀ mọ̀ pé is being sent by message wọ́n dẹ̀ fẹ́ máa fi wo gbogbo reaction mi sí mo ti mọ̀ ìgbà tí mo ti get ibi tó ń lọ tí mo ti get pé ṣe ni you are being sent so you are here I don't need to bother myself about it and I will not be angry because of it torí ogun àtisọ́sẹ́lẹ̀ kò kí n parọ́ tó bá ti gbọ́n mo ti rí ẹ pé nǹkan báyìí you come for a mission so mo dẹ̀ ti rí kò ní ìdíkàrẹ́ ọjọ́ ó ti yẹ yín mẹ́yẹn most of them kẹ̀dẹ̀dẹ̀ àwọn to bá ti fún ló tán tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ rí kó wá máa wò wọ́n pé wọn ò kí ẹ wọn ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn ò ní kí ẹ wọ́n kàn lè padà wá pé àwọ̀ ah, sick lọ́jọ́ yẹn àwọn àwọ̀ wasn't around for some time my phone got spoiled because wọ́n kàn rí pé o ní fóònù púpọ̀ lọ́wọ́ so wàá tún lè sọ pé send account number ẹ àbí send address kan scan send me phone sí ẹ this is what you are there for so all the tactics and the gimmick we understand it so ngbà to ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ Esabod àmọ́ so Esabod náà à ní sọ̀rọ̀ púpọ̀ kò tí ì rí fíìmù òun àtọmọ ẹ̀gán wọn tí rí fíìmù wọn máa rí fíìmù gan bẹ́ẹ̀ ni torí tó bá ti mọ ayé èèyàn bàjẹ́ ẹ sábọ̀dù máa petition tó bá jáde òun sì bóun ṣe wà yìí o òun ò ń ṣèkà fún yàn gbogbo àwọn èèyàn tó sásá bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀ tí wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n dó sí abẹ́ ẹ̀ wọ́n máa ń ṣèkà fáwọn èèyàn káàkiri kò mọye petition tó ń petition èmi bí mo ṣe wà ní Canada yìí àwọn àgbàlagbà wà ń bẹ ọmọdé wà ń bẹ ẹlòmíì wọ́n tún wá máa bá ẹjà nítorí pé àwọn ò celebrate ẹnìkan wọn láìkẹ ẹnìkan ó tún wá láìkẹ ẹnìyẹn wọ́n tún máa bá ẹjà lórí ẹ because ìwọ hate ẹnìyẹn musa hate the person because you don't like that person musa hate the person tí ò ṣẹ̀mí wọ́n ń ṣe èèyàn ẹ wọ́n ń ṣe bí àwọn kò wúlò fún ẹ but they want to be dictating you on this Facebook mo ti rí i want to be dictating for you on this Facebook ni mo ti rí wọn wọ́n ní ẹ Esabod ó kú lánàá ẹ wo bó ṣe kú bẹ́ẹ̀ ẹ wo bó ṣe kú ẹ wo bó ṣe kú ẹ bó ṣe kú ẹ bó ṣe kú kú kú kọ kò ní. gbogbo ìgbà yóò ti lọ nàìjíríà bí ọmọ ẹ ṣe bí ọmọ ìgbà tó ọmọ tiẹ lọ nàìjíríà yẹn ṣe bí ọmọ ẹ ní december yẹn i don't think pohun àti lisi ti bẹ̀rẹ̀ sí ń jà but ní during that time yẹn ni ọmọ ẹ ni lisi ẹ eh, yàbàdàn lọ sí ṣọ́ọ̀bù lisi ní last year àbí yẹ ẹ ni ìgbà tó mọ tiẹ̀ náà ṣe bí lísìn náà máa ń palẹ̀ mọ́ ẹ̀ àsìn ó máa ń kàrámọ̀ ìyá ẹ sábọ̀d nígbà tó jẹ́ pé sábọ̀d ń speak fún tẹ́ sábọ̀d ń ràn lọ́wọ́ tẹ́ sábọ̀d jẹ́ èèyàn tiẹ̀ ó ti yé mẹ́ẹ̀ so ṣe bí lísìn náà máa ń kàrámọ̀ ẹ̀ náà kò ṣe wá lọ kó sọ pé òkè ọmọ ẹ wà nàìjíríà ò kọ́mọ yẹn tẹ̀ bèrè pé níbo lọ́fíìsì lísì àbílẹ̀ lísì kó jẹ́ kí lísì mọ̀ ǹjẹ́ yìí mọ̀ ìyá ẹ̀gbọ́n fúnra rẹ̀ lọ sí nàìjíríà tí àbàdàn náà dẹ̀ sọ tó wá ní ẹ ń kọ́ bó ṣe ṣe nìyẹn tó gbé fún fanbalẹ̀ nígbà yẹn tó bá ti rí olówó kan àbí ọkùnrin kan tó wà available then ìyẹn mi pé ó ń lo ọmọ ẹ̀ láti máa fi ṣaṣẹ́wó ọlọ́run má jẹ́ kí n ríru ẹ̀ mi ò fi yọ o ṣùgbọ́n á kù báwo ló ṣe jẹ́ tí èèyàn máa wà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé because of money you can kill other person because of money are you getting me kò jẹ́ kí anybody mọ̀ rárá ps many people tí ó money, mọ̀ yẹn àwọn èèyàn tún people knows àwọn èèyàn kò máa jayé kó dẹ̀dì ni wọ́n á ní oúnjẹ ayé ńgbà yẹn náà wọ́n á ló lọ ibì kan toró post picture kan bí tó ti wà níbì kan náà tó ló ń gbà tó ń jó níbì kan ó ti yé bẹ́ẹ̀ so she go ó ló dẹ̀ tún lọ ó tún wá ń purọ́ fún wa ẹ sábà sọ fún wa pé partner ẹ̀ ni She partner ẹ̀ ni ọmọ ìlú wo ni partner ẹ̀ yẹn ṣé ọmọ nàìjíríà ni partner yẹn tó sọ pé kó wá lọ filẹ̀ tó rà wọ́n ni àwọn oníkàwọn lọ ra lẹ̀ síbẹ̀ are you getting me mi ò náà jẹ́ kí wọ́n má gbà lọ́wọ́ yín o mi ò gbàdúrà kan gbà lọ́wọ́ yín ní fújọ́ o ó ti yẹ yín because a ti ríran rí oríṣiríṣi àti ralẹ̀ àti no mi ìralẹ̀ púpọ̀ rí wọ mi ìralẹ̀ rí láyé mi àti máa rà tó mẹ́wàá you understand so mẹ́wàá yẹn should be also two acre no olo mẹ́wàá yes ó ti yẹ yín or close to two acre because twelve is a two a uh, one one plot six plots is one acre okay so ọlọ́run ò ní jẹ́ kán gbà á ọlọ́run á jẹ́ kí ẹ mọ̀ sọ́wọ́ nu ẹ ti ní sàn pọ̀ tí Ìyá Ìbàdàn wọn ò lè ṣàlàyé tán gbogbo ẹkú tí Ìyá in sun tó sunkún sínú yẹn ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nǹkan wà nílẹ̀ tí ò ṣe So ọ̀rọ̀ tí ò bá ṣe é sọ síta lèèyàn máa ń sunkún sínú fún ó ti yé yín ó mọ nǹkan tójú ẹ̀ rí ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bọ̀tí sìn nígbà tí òun lọ sẹ́dọ̀ ẹ sábọ̀ ẹ máa gbọ́ ọ Lizzy sọ nǹkan kan níjọ́ kan Lizzy sọ fún ìyá àbàdàn sọ fún ẹ sábọ̀ ẹ ó sọ fún Lizzy ìjọ tó lọ sọ́fíìsì ẹ Lizzy ló sọ lórí live chat ó ló sọ pé kóun fi ọkọ òun sílẹ̀ pé kò ń fi Lawal sílẹ̀ Esabod náà dẹ̀ ń sọ títí dìsí pé Lawal nǹkan gbúdọ̀ fi Lizzy sílẹ̀ ẹ understand bóyá ó fẹ́ kọ́ ọmọ kó fẹ́ ọmọ òun ni o ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ ẹ̀ ló fẹ́ ó máa wá bó ṣe máa defend ẹ̀ because of recent k1 marry ìyàwó k1 tẹ́lẹ̀tẹ́lẹ̀ Esabod máa ń gbé sókè nígbà just because of ọ̀rọ̀ mi kò like anybody even K1 kò like ẹ̀ because kémi tó wá K1 ò jẹ́ lówó kò gbowó lọ́wọ́ kò gbálẹ̀ kò ṣe nǹkan kan fún kò bá sùn rí ó ti yẹ yín kí n tó Facebook yìí o tó bá ṣẹlẹ̀ bóyá lẹ́yìn tí mo wá sórí Facebook yẹn ti understand ó dìde sí K1 ó blog K1 yama yama máa ń blog ẹ̀ ṣeré ni ó ti sọ bó ṣe máa ń ba ayé èèyàn jẹ́ tó ti fẹ́ ọ̀rẹ́ òun rí ẹ ti understand now ìyàwó ẹ̀ tó ń gbé ń gbà yẹn ó fi búlì mi búlì mi búlì mi búlì mi bíi pé bóyá ó lọ́ọ̀fù kéwọ̀n àbó lọ́ọ̀fù ìyàwó yẹn kò lọ́ọ̀fù ẹ̀ nígbà tí kéwọ̀n wá tó dọ̀pù yẹn tó tún gbé míì ó tún gbé ẹsẹ̀kẹsẹ̀ ló jáde ó búyàwó tó fẹ́ tẹ́lẹ̀ yẹn kódà tó lè gbé sókè yẹn ìyẹn máa ti owó kan máa ti jáde one gift of the other máa ti jáde láti fi kan o ó tún búbúlì ẹ̀ bó ṣe búlì kí lorúkọ ẹ̀ bó búlì ọpẹ́yẹmí ọpẹ́yẹmí ló ń jẹ ìyá ìfẹ́ ó búlì ẹ̀ ó búlì ẹ̀ ó búlì ẹ̀ ó búlì ẹ̀ ó búlì ẹ̀ yóò kò tiẹ̀ fún àyè ìwálẹ̀ ẹ̀gán ti pọ̀ jù lọ pẹ́lòmíì tún jẹ ó ṣe fẹ́ni tó withstand yẹn ń sìn ni ó fún àyè eléyìí ló fún àyè ju gbogbo ìyàwó tó fẹ́ bìkọ́sì yẹn jẹ́ ọ̀rẹ́ Farida are you getting me ti bí tó ṣe ẹ̀fẹ́ yẹn tí kéwàá ń fẹ́ yẹn ó jẹ́ ọ̀rẹ́ Farida owó tí wọ́n ń dá ṣẹlẹ̀ tán ní kó máa polówó mẹ́yẹn wọ́n ń dọ́gbọ́n ni owó búlì àwọn tó máa bá wọn búlì ni wọ́n fi system san fún kò ń ṣe pé bóyá orí platform ẹ̀sà bọ́ọ̀dù àwọn people yẹn wọ́n ti wà òkè people know them if they want to pay ó ní àwọn website kan tó máa lọ ó láwọn ibì kan tó máa lọ tó pé wàá place advertise pé ó máa lọ jìnnàjìnnà ẹ̀sà bọ́ọ̀dù kò rìn àwọn platform kan wà tó pé tó bá gbé síbẹ̀ mi ò fẹ́ ṣe ni wọ́n máa ń bùsẹ̀ if to go viral but they are systematically paying for money paying money to but for bully, is working gbogbo àwọn tó wá polówó yẹn bíi ps yẹn to rubbish orders. ni bẹ́ẹ̀ ni mi ò fẹ́ máa dárúkọ àwọn iléeṣẹ́ tó ń fẹ́ rubbish just to bully them are you getting me and gbogbo ilẹ̀ tí wọ́n dẹ̀ ń tà yẹn náà kó ṣe gbogbo ẹ̀ ló jẹ́ ni o forget government land and gbogbo ṣe ló jẹ́ wọ́n to tó bá ìyàwó máa ní problem àwọn ilẹ̀ wọ̀nyẹn wọ́n bẹ́ mi sí pé ó máa níṣòro gan ah jealous wọ́n ló máa níṣòro bá di 2023, because the government land wọ́n máa gbà padà but ẹlòmíì tó bá níwèé ẹ̀ tó bá ṣèṣì ìṣèwé ẹ̀ tó bá approve ẹ̀ fún kò ṣe kán fún ẹ ní survey ìwé kan náà ń pè níwèé lẹ o survey ò kì í ṣe consent kò ń ṣe kò ń ṣe kí lorúkọ ẹ̀ sí ọ̀fọ̀ survey is not consent government consent or sí ọ̀fọ̀ is not okay so tó bá gbé ìwé fún ẹ tó ń ṣe kinní sórí ẹ̀ kọ́nápì tán ṣe eh, àwọn survey tán ṣe gbogbo yẹn you can do it it doesn't mean that because the government has still not take it back from you okay <laughs> so èmi ò fẹ́ sọ gbogbo eré àyẹ̀kọ́ padà pé èèyàn fẹ́ ba ọjà wọn jẹ́ ó ti yé yín because wọ́n ló ní àwọn backup àwọn background ẹ̀dẹ̀ mọ́ tó bá ti mọ eré àbí tí àwọn kéwọ̀n nìkan kó bá ti wà ìwọ̀n mi bú mọ́ mi ò dẹ̀ ṣe pé kíni but I'm just saying the truth ó ti yé yín look at the way but ó bully Fathia Ọpẹ́yẹmí ìyàwó fọ́mà ìyàwó Wàsíù yẹn ó bully ẹ̀ dáadáa ó dẹ̀ ń praise ẹ̀ nígbà kan tẹ́ pé àwọn kan máa máa fún lówó láti sọ pé kó praise ẹ̀ and he praise that person because of me because he want to fight me just want me to be ó fẹ́ kórè mi máa gbóná kò dẹ̀ sẹ́ni tó lè ṣe fún bọ̀tí ẹ rí gbogbo wọn ṣe ló gentle lánàá kò gentle because he's a nice person kò gentle tó pé love ìyá àbàdàn o owó tó bá fún ìyá àbàdàn náà ni ó kàn ṣe ojú ayé ni ó kàn ṣe ojú ayé ni àbí kó tún jẹ́ plan work kíkan tó sọ pé fún ìyá àbàdàn lówó kò dẹ̀ ṣe ní open place kí ló dé tó máa fẹ́ fún lówó tó máa ṣe ní open place náà send account number kí n fẹ́ five hundred thousand kan ba lè sọ pé ó lè lówó gbogbo yẹn náà ní í ṣe à ní já anybody ara idán náà ni ó ń lọ náà ni ó sì ń lọ náà ni kò sí problem. but both of them kò sí kọ̀ọ̀kan tó láìka ara wọn ìyá àbàdàn gbogbo wọn ọ̀tá ara wọn ni wọn ṣùgbọ́n àbẹ̀ anybody bá pa Esabod sọnù kò bá kú ọ̀run rí ẹni because Esabod is she's evil she can bully she can kill other people children just for her to eat ó máa bá yí ọmọ lọ́mọ jẹ́ á bring other people down just kò dẹ̀ lè ṣe fún ọmọ tiẹ̀ that is why ẹ ṣe rí pé ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣe kà tó bá wù fún ọmọ Esabod kò ń ṣèyàn tó bá jẹ́ pé ẹ sábọ́dù náà ò ní kà kò lólè kò níwà burúkú tó bá kàn jẹ́ pé ó jẹ́ kí ó jẹ́ kẹ́ni yẹn mọ̀ gan àwọn nǹkan tọmọ yẹn bá fọ́ọ̀lù sí yẹn ó lè má jẹ́ kó fọ́ọ̀lù síbẹ̀ tí ps ò bá fọ́mọ ẹ̀ mọ́ ń sìn tó tún ti fìdí ṣòfò ń bẹ̀ ó ti kọ́ńtàtì nǹkan ps náà ẹ̀rẹ̀ mọ́ pé wọ́n dẹ̀ ń pariwo hiv ní tina hiv ní gbá hiv làwo kíríkọ̀ kòkó bábà jásùn òun náà ẹ sábọ́ọ̀dù náà tún sọ lánàá pé òun ò mọ́kú tó pa ìyàwó ìyàwó ps ṣe mọ̀ pé ó ti wá bu but lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé àwa jó lánàá àwa ń yọ̀ wọn kọ àmúflag lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti lọ gbébi tí Wàsíù àti Òṣùpá àti PS wọn ti dúró tí wàá share sórí platform ẹ̀ pé nǹkan rọ́ọ̀sì pẹ̀lú ẹ̀ á ti mọ̀ pé ó ti sad á ti mọ̀ pé relationship yẹn ò dáa mọ́ á ti mọ̀ pé ó sọ owó tòótọ́ o but oúnjẹ yẹn like láìkì láti ẹni yóò fọmọ ẹ̀ mọ́ ó lè tọmọ ẹ̀ bá ń pè sí ó lè má gbà kó mọ́ but á sanwó fún ìyá pé wàá máa polówó ẹ̀ ara idán náà ni in to like owó ìpọ̀jù owó ìbànújẹ́ wàá gbá wa nà but inú ẹ̀ máa bàjẹ́ sí òdìyẹ because Esabod fúnra rẹ̀ she's evil Esabod kò dáa fún nǹkankan tí nǹkankan bá ṣèyàn gbà míì wá kò wá rí pé òkè torí nǹkan tó tiẹ̀ wá ṣe wá kàn ṣàánú fún Esabod ò ní ojú àánú ọmọ kékeré Esabod máa dájú ẹ̀ àgbàlagbà Esabod máa dájú ẹ̀ bàbá ọmọ mi ṣaláìsí bàbá yẹn èmi àti ẹ̀ ò kì í sọ̀rọ̀ tá bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ gan wọn gbà wá láyè wọn jẹ́ kó bọ́mọ ẹ̀sán ọmọ kó tó kú ó dẹ̀ kú báyìí wọ́n dẹ̀ sọ fẹ́ sábọ̀ kó jáde ó dẹ̀ jáde gbogbo àwọn tó jáde ní ọjọ́ yẹn tó dẹ̀ sọ ìwọ ló ń ṣépè sí i òun ló kú òde wọn pa owó tó ti lọ sí mi dá wọn pa wọn pa ó ti lọ sí mi you understand but we are talking about wickedness ọjọ́ tí mo ń sunkún bẹ́yẹn ẹ sábọ̀ tuntun jáde mi ò dárúkọ anybody báyìí ẹ sábọ̀ tuntun jáde pé abẹ́ẹ̀ rí <laughs> korodomu ń sunkún ó ní mercedes tó ń ṣẹ̀ṣẹ̀ rà ó ní wàsíù ló fóun lówó wàsíù ló kówó fóun wàsíù ló ṣègbè ṣèbí credit ló lọ rà wàsíù bá dẹ̀ kówó fún ẹ wẹ́ bóyá ó jẹ́ lówó bóyá ìran ẹ ti jábọ́dẹ̀rìn lówó rí ó ti yẹ yẹ́yẹ́ ó bẹ̀rẹ̀ sí rẹ́rìn ni kò ní ojú àánú kankan anything tó bá rí báyìí ó máa fẹ́ fi eliminate ẹni táwọn èèyàn bá fẹ́ fi ṣe bíi titi ẹni ó yẹ kán jáde kán máa fi ṣe ẹ̀yẹ́ ni but wọ́n kàn wọ́n ni pé wo máa run because n tó máa power lára ẹ̀ bó ṣe wà wọ́n máa pa ní tó máa pa wà lára because téèyàn bá ti ń ṣèkà á ṣèkà tó bá ti ń ṣèkà ṣèkà ṣèkà ṣèkà ó máa ṣe rẹ̀ ẹ sábọ̀dù ti ń ṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn èèyàn máa ṣe pé tó bá lọ ṣe báyìí a máa ní wọn ní iṣẹ́ ẹ̀kọ́ sọ síta pátápátá kí gbogbo ẹ̀tàn káàtì ẹ̀kọ́ kó lè já tán gan kó bá ti ẹ̀ já kẹ́nìbọ̀dì má sọ sí tó bá ti lè sọ gbogbo ẹ̀ gbogbo problem yẹn gan máa tán máa point but òun ìmọ̀ máa patch up patch gum patch up patch job patch job patch job kó máa ṣó fún wa you see owó tó wọlé Owo to tó wọlé yẹn ṣóun ló ní wọ́n san six million fún ẹ olófẹ́ gbà fún ọdún kan ẹnìkan náà fẹ́ polówó hòtẹ́ẹ̀lì ọdọ̀ ẹ níbẹ̀ yẹn kò tí ì sanwó yẹn wọ́n máa bẹ̀ sọ lórí ibẹ̀ yẹn pé Àbújá ni wọ́n wà wàá sọ báyìí iye báyìí ló gbà ẹ ò lè gbà less than five hundred every month ní orí ìpolówó ilẹ̀ good àwọn tó polówó lọ́dọ̀ tèmi gbà yẹn they gave me one hundred thousand one month they gave me hundred thousand èyí tán dẹ̀ rà nínú ẹ̀kẹ̀dẹ̀ wọ́n tún fún mi percentage me. they gave me my percentage ẹnìkan fẹ́ polówó cream ní ẹnujọ́ mẹ́ta yìí náà ilẹ̀ ó dẹ̀ sọ so mi ó ní hundred thousand ní Want to ń bá àwọn polówó dárúkọ blogger yìí ó wà ní London bóyá ó dánwó ló wà ní London pé mi ìfẹ́ dárúkẹ ó ní hundred thousand làwọn máa ń fún wọn pé ó máa bá one month mo kàn wá wípé òkè mo need the hundred thousand yẹn náà it's part of it irúgbà tí mo sọ pé mo ní ìdòwò mo ń ṣe lọ sọ pé kẹ́nìkan bá mi fún mami lówó oúnjẹ yẹn tó bá jẹ́ pé wọ́n polówó sí ìbàyẹn náà má ti sọ mímì ìpolówó náà ẹlòmíà kàn pílẹ̀sì sórí albert lọ́dọ̀ ẹ̀mẹ́ náà dẹ̀gbowó yẹn mo ní hundred thousand mo kàn bílí pé mi ò fẹ́ mọ́nà ni mi ò fẹ́ hundred thousand mi ò fẹ́ tó bá fowó sí máa gbà but hundred thousand because tí bá polówó tí wọ́n bá fún mi ní hundred thousand yẹn tí bá ń polówó one thing about this Canada gbogbo tí bá ṣe lórí platform mi báyìí they believe that because tó bá ṣe bẹ́ẹ̀ tó sọ pé òun ṣe jẹjẹjẹ tó <laughs> tó bá ṣe fẹ́ nìkan ó lè jẹ́ pé nǹkan tí owó tó máa gbà máa jù bẹ́ẹ̀ lọ but owó yẹn bóyá mo kò máa ṣe sí two hundred dollar tó máa fún mi ní hundred thousand yẹn so àwọn nǹkan tí wọ́n máa rò sí mi bíbà wọn ò ní rò pé hundred dollar ni mo gbà àbí two hundred dollar ṣó ti yé yín yẹn so nígbà míì o ó máa ń risk ẹ ti understand mi bẹ́ẹ̀ yẹn because the, my, my platform is being monitored my platform is being monitored and it's for good also i love that so many things táwọn èèyàn bá ṣe nígbà mi tí bá ti gbé sórí ibi tí bá sọ pé i don't want to write anything bad about anybody or i don't want to fight anybody that's why mo máa ń fi title sí now i want to show you something also i want to show you one video kí to continue. mo fẹ́ fi video. kan wọ̀nyí níbi tí mo ti pray i'm just praying o prayer ni mo ṣe o prayer ni mo ṣe ń bẹ̀yẹn o prayer nìkan ni o kódà mi ò sọ̀rọ̀ anybody mi blog mo kàn ní ọlọ́run jọ àdúrà pray. prayer yẹn ní ọjọ́ yẹn náà ni pé ọlọ́run má jẹ́ kí ọkọ̀ ayé wa balẹ̀ sínú òkùnkùn ní tí mo sọ nìyẹn o that's the prayer point and we pray it ohun pray throughout nìyẹn ẹ mọ nǹkan tó ń ṣe fún mi they report that my page i mean that my video they are telling me now mákànlédé rí pé wọ́n report àwọn pages àwọn fídíò mi kò sí nǹkan kan nínú ẹ̀ kò sí nǹkan kan tí mo ṣe bóyá mo búyàn o àbí nǹkan o irú eléyìí sìn mo ń bọ̀ mo fẹ́ fi wọ̀nyí they report it ipe wọ́n máa delete ẹ̀ nígbà kí n delete ẹ̀ fúnra mi ọkọ bá mi delete ẹ̀ date wọ́n ti fún mi ní either tomorrow kí n delete ẹ̀ fúnra mi or next tomorrow i want to show you now mo fẹ́ fi wọ̀nyẹn má bínú. This one. And the title, I mean the title, Happy International Women's Day. happy international women's day ele àdúrà ló wà ń o. Adura meji la fẹ́ gbà ní. mi ti ẹ̀kọ́ fún ọdún bọ́lá ni mo wà ṣá. ṣé ọdún bọ́lá ni mo wà ṣá. mi ò ẹ just that prayer point is just 19 minutes that video is just no 20 minutes péré let me show you 20 minutes péré video yẹn let me show you. ọmọ a ò ní gbé sọ́wọ́n kòjọ́lá òkùnkùn ẹlẹ́dàá ṣẹ̀dá ọlọ́run tó dá gbogbo ènìyàn lórúkọ jésù gbogbo ọmọ obìnrin gbogbo èèyàn lórúfẹ́ mi tẹ́jẹ́ obìnrin lónìí lórúkọ jésù orí yóò ní gbàgbọ́ àti ṣe orí ọdún yìí àwọn ọdún tó ń bọ̀ a ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé ohun tí obìnrin máa ń ní tí ò tí ì ní ọdún yóò ṣe ohun náà fún ọ ó rere tí obìnrin yẹ kó ní láyé. They, they, they report it. òbí ìní lórúkọ jésù ọlọ́run yóò ṣe fún ọ gbogbo rẹ tó yẹ kí obìnrin ní láyé. gbogbo àwọn fídíò mi tó bá ní viewer ìmí tí ó bá ṣó ti yẹ yẹn they report it. ìgbà tó kù díẹ̀ kí n rí owó tó máa sanwó fún mi lórí Facebook yìí wọ́n dẹ̀ flag ìkíní yẹn lọ. ta ló ṣe lọ ẹ sábọ̀dọ̀ àti tíìmù ẹ̀ ṣe mọ̀ pé ó sọ lórí broad daylight wípé wọ́n ní ṣẹ́rí ẹ bá kì í ṣe òun nìkan ni àwọn tó ń ṣe burúkú àbíkẹ́ náà máa ń ṣe àbíkẹ́ náà máa ń ṣe dáadáa ifu náà they are both evil but ẹ mọ̀ àbíkẹ́ máa tún ṣe evil á dodge àbíkẹ́ ò ní jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun ṣe evil tó bá ṣe evil yẹn tán secretly a ó lè wá kó wá present ara ẹ̀ bí good person but ẹ sábọ̀dù máa ṣe evil yẹn secretly a ṣe openly a tún boast of it terrible ó ti yẹ yín ni mo gbà ń bẹ̀ o tí n bá gbàdúrà tí platform yẹn bóyá ṣáàtì kan tó bá ní crowd tó ti yẹ yín wọ́n á report ẹ̀ wọ́n á hold ẹ̀ simply because wọ́n mama sọ "To ba ba mi jakin logo n ba mi jakin kí n bá tiẹ̀ this is what they are doing ànígbà tí ẹ́sàbọ̀dù tó wá ní yàbàdàn eh yabado òwe mọ́ òun òun ló ń bá wí pé gbogbo àwọn tó ń ba tàwọn ọmọ ọlọ́mọ jẹ́ káyé wọn bàjẹ́ kí wọ́n ṣì nìkan fún wọn ẹ́sàbọ̀dù ní yàbàdàn ń bá wí tòótọ́ because nǹkan tó ti ń bẹ àwọn náà láti ṣe tẹ́lẹ̀ tó tẹ̀ ti máa others òun náà ló ṣe fún Lizzy although I don't want to talk much about lisi but ẹ rí ẹ wá rí àwọn pásọ wèrè tó ń gbàdúrà fún ẹsábọọdù nínú ṣáàtì ẹ tó ṣe lánàá ṣebí ẹsábọọdù ló kọ́kọ́ ṣépè fún ọmọ Lizzy ẹsábọọdù ló máa kọ́kọ́ béèrè fún gbogbo bí mo ṣe máa ń sọ wá máa ní Auto Bola sọ pé gbogbo ẹni bá ti sọ pé tó bá ṣe kíní kan ẹ kó gbọmọ sí mo ní gbogbo ẹni bá dààmú ayé mi mo ní kó kú tọmọtọmọ ẹni bá gbogbo láti bà tèmi jẹ́ tó dẹ̀ mo ní kó kú tọmọtọmọ ẹsábọọdù á máa complain èpè ti pọ̀ jù èpè ti pọ̀ jù ẹ m'a lọ síbẹ̀ òun ló máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ o ẹsà bọ́ọ̀dù ló kọ́kọ́ rí fídíò kan tí gẹ́ẹ̀ kan ṣe tí yẹn wá ń tó wá ní ẹsà bọ́ọ̀dù wọ́n ń porúkọ òun sókè lánàá òun kọ́ lóun ṣe tó bẹ̀rẹ̀ sí í ṣépè tọmọ yẹn ń ṣépè fẹ́ sábọ̀ọ̀dù nígbà tẹ sábọ̀ọ̀dù máa dápadà ṣe ló dápadà sórí ọmọ lísì àwọn tó ya kinní yẹn náà ó lè jẹ́ pé wọ́n kàn yá ni pé wọ́n fẹ́ kàn tójú ìjà kọra wọ́n ti yé yín mẹ́yìn ó ti yé yín ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣépè fún ọmọ lísì ọmọ lísì kọ́ lísì kọ́ ló kọ́kọ́ ṣépè fún ọ nígbà tó wá ṣépè yẹn lánàá lẹ́sàbọ̀dù wá ń ṣe àmì àmì àmì àmì ní gbogbo àtọ́ ń ṣe tó ń gbàdúrà fún lẹ́sàbọ̀dù tó máa lóun ò believe nínú àwọn pastors kọ̀ọ̀kan pásítọ̀ tó máa ẹ́sàpọ̀ tó máa sọ pé àwọn believe nínú owó ń ṣe kò sí nínú religion although Christianity is not a religion okay hmm. so it's a personal relationship so ẹ́sàpọ̀ tó lóun ò believe nínú wọn wá ń gbàdúrà fún wọn wá ń sọ pé nǹkan tí Lizzy ṣe ò dáa tí Lizzy díẹ̀ dẹ̀ máa tẹ́sàpọ̀ dẹ̀ ń ṣépè ẹjọ́ torí Ọlọ́run ṣáwọn èèyàn tí kì í ṣe kórìí wọn ò pé o ẹ̀yẹ́ mi pé àwọn kan ń jà wọ́n ń bẹ́ sábọ̀dù ní iṣẹ́ tó ń ṣe ni wọ́n run níṣẹ́ ni tó bá dẹ̀ ti ṣiṣẹ́ they bought to pay her with whatever iṣẹ́ tó ń bá rùn. kí ló dé ṣé ó yẹ̀ nílẹ̀ ni àbí ẹ̀yin ò lágbára ni àbí wọ́n gbé ní. I will be delighted kó fún wa lórúkọ àwọn tó wá bẹ̀ pé kó lọ bá Lizzie wèrèjà bí rò pé mo pẹ̀ pé kó bá mi bàjá. Esabod will tell you that òun ò sọ fún yàn bọ́ gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe Esabod ló máa ń bẹ̀ wọ́n secretly Esabod nígbà tó bá sọ pé ẹ kó kó lọ bẹ kẹ́nìkan lọ sọ fún nǹkan ẹ̀kan ó lè ní wọ́n máa bẹ̀ wọ́n lórí stage kan sọ pé ẹ jọ ẹ ẹ má bá màmá yẹn jà ẹ má bá Lizzy jà mọ́ a máa ní wọ́n ń bẹ̀ ni òun ló sọ pé kàn sọ because ẹ you understand me E support always do like that òun ma be bẹ̀yàn secretly ó ti ṣe fún mi nígbà tí èmi lọ tí mo bá fi di ẹni tó wà lọ́dọ̀ tó wá ń sọ pé èmi mo wá bá àwọn yẹn jẹ́jẹ́ mi mo ń ṣe ṣáàtì mo ti ń ṣe ṣáàtì for three months kó tó di pé wá bá mi tó rányàn wá pé kó wá sọ̀rọ̀ pé kó wá sọ fún mi pé kí n gbé ṣàtìwá fóun because ó bìlí pé mò ń sọ̀rọ̀ àwọn èèyàn ńláńlá ó dẹ̀ máa fa owó fóun by time tó bá máa gbáwé wọn mọ́lẹ̀ yọni sáré mi ebi kẹdẹrẹ mi ò mọ̀ pé criminal báyìí ni wọn are you getting what I'm saying so àwọn èèyàn rí ojú ẹ sábọ̀dù lánàá wọn ló cool ojú ẹ sábọ̀ kò cool because ọmọ ẹ wà involved and a lot of secret wà ń bẹ̀ a lot of secret wà ń bẹ̀ gbogbo àwọn èèyàn yìí náà bó ṣe lóun polówó fún pso man property yẹn aláyìí kan tó bá ti sọ fẹsẹ̀ bàbá tó bá fẹ́ búlì báyìí agbèbí tí aláàjì ibi tó ti dúró fún ps wa agbèjáde ps nìyẹn òun àtàlájì àwo kan náà làjọjà òun ṣe bí ps yẹn aláàjì yàtọ̀ sígbà tó lọ sí nàìjíríà yóò rí rí wọn àtúgbò ẹ lọ sí nàìjíríà ò rí rí láyé nígbà tó bá tó wá sọ pé wọ́n ń polówó ọjà níbì kan ẹ ń polówó wọ́n ti lọ bá owó tó wá ti ń polówó fún wọn ẹ ìyẹn mì kíni ìyẹn mì pé ókè àwọn tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ o mọ̀ wọ́n mọ́ wọn ọ̀dẹ̀ láìkẹ mọ́ òun wọn láìkẹ òun dẹ̀ òun dẹ̀ ti gbà wọ́n lọ́wọ́ ẹ̀ òun dẹ̀ ti gbà wọ́n tán nìyẹn now kó ṣe nǹkan tó bá ti wù ẹ́ sí he will collect your things and he will use it to bring you again this is what Ezabo used to do to people. nítorí tó ṣe yẹn sell out ló ṣe because gbogbo àwọn haters ló ti ń embrace oníkẹyìn ọmọ ewé ó ń sọ̀tì ibẹ̀ oníkẹyìn lọ gbójú yín jáde ta ló bẹ́ẹ̀ mo pè é rí pé kò bá mi jáde wọ́n ló ṣiṣẹ́ fún mi bí tó wọ̀dù náà àbí òkò ló ṣiṣẹ́ fún mi bí tó wọ̀dù wọ́n ló bí ìmọ̀ kankan ó ò fi lọ̀ mí gan kó tó ṣe. kí ló fẹ́ fa wípé èmi ló lọ́ ń fi pa báyìí kí ni tó sún ẹ débẹ̀ ṣé èdè mú ẹsẹ̀ kó mú ẹni àbílẹ̀ babaláwo tó lọ́wọ́ lèmi mo wà nídìí ọ̀rọ̀ ẹ̀ ṣebí tó bá téèyàn bá báyàn jà lèyàn máa rò wípé àwọn wèrè tó ní èmi kọ́ ló lísì tó sọ nǹkan tá náà ta ló ń jà kí sèmi àti lísì ni ta ní ẹ̀yà àbàdàn ọ̀rọ̀ owó ló lẹ́nu but mi ò ní exchange dirty pẹ̀lú ẹ̀ because i'm not dirty. ilé àgbẹ̀ tí yín di etí ń dùn yín nígbà tí màmá sọ pé àwọn ọ̀nà ẹni spíkà iṣẹ́ kẹ́nìbọ̀dì má gbèjà wọn báwa ni kò sí wá kùn nínú òkú yáde èwo làbọ̀ rẹ lẹ́rù pápá tẹ̀mí olórí burúkú nínú ẹni sí ń bá sí ní ibùdó ẹ̀ má ní akílẹ̀ kan bẹ́ẹ̀ màmá yẹn ó ní ẹ̀yin ọmọ ewé tẹwàá bá ń pé kó ń jà fún àkúdá àyà ìyàwó jígolo olólórí burúkú yín kèmí nìkan kọ́ ló bó bọ́mọ ewé ó ní olórí burúkú yín náà lè máa sọ pé kínní direct insult lẹ́nìkì àfẹnusí yóò bá ní depression ìlú mọ́pẹ́ mi ló ń bá wí olùsù oníṣàgbà nígbà pé ẹjẹ ọlọ́jọ́ obìnrin kú sí ó bá ti máa ṣe bí ẹni pé òun nìkan ni ìsì ni ó àwa wí tí wọn náà fi jẹ gbákejì onígbákejì sọnù kíní kankan nìkan olùsù ni she doesn't like her family she doesn't like her husband next visit teacher your lesson kíní kan kíní kan ti bá fẹ́ bá ní sí ìjà ìyọ̀tọ̀ ni. bó ṣe mo rẹ̀ sí rí àbẹ́ẹ̀gbọ̀n tí bá fẹ́ bàjà táyé ọ̀tọ̀ ni ṣe instagram tó ń lọ yìí òun àti màmá ọmọ sí ìyá ni wọn tó bá dọ̀nù pẹ̀lú ara wọn ọmọ bó ṣe máa ṣẹ́tù láàrin ara wọn ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹni tó bá tún wá sórí whatsapp mi àbí tó bá tún wá sínú messenger máa ṣépè fún yín ni ẹ̀jọ̀ ìfimílẹ̀ o. téèyàn gbé òmùyọ mọ fún mi. àwọn tó bẹ́ẹ̀ rajà ló. ẹ̀fimílẹ̀ fa dèmídèmí lórí o ìjẹ́ ìrògbọ́n ni mo ṣí ṣọ́ọ̀bù gbogbo wọn náà pariwo wọ́n gbọ́wọ́ fún mi ni o wọ́n ṣe bá ni o wọ́n ṣàwọn ni àdèmọ yíyan tí inú ẹ̀yìn bò láàánú èèyàn lójú ṣá. Mm-hmm. iṣẹ́ òkùnṣẹ́ kúndé ti máa ṣí gbàrà òru mọ́jú ni olórí burúkú sọjí ikú sọjú ṣépè tílẹ̀ fi mọ́ ń jọyọ̀ ni. ẹ̀rẹ̀ ọmọ pé tágẹ́ẹ̀tì gbogbo sàlámọ́tì náà gbé máa ga. nígbà tí sọjí jáde tó ṣépè fún ẹ lóru ojú oorun mo ti pẹ́ sẹ́mi òdìdí kí ifun kọ́kọ́ tó gbogbo jáde níjọ́ kejì ní ojú pẹ́ lọ́wọ́ mi ẹ̀ṣẹ̀ tí n bá ṣẹ̀yà àbàjá ó gbọ́dọ̀ sọ fún gbogbo aráyé tí n bá gbéṣẹ́ fún yàn rí àbí mo bẹ sọ̀rọ̀ ọlọ́rọ̀ rí ó dùn mí yí pé màá mo ṣe padà bọ̀ wá sí ti Lorraine Martins mo sọ pé if you are following a way nation be yourself don't befriend anybody be like me wọn ò lè gbọ́ voice note mi jáde be like me má sọ pé tó pẹ́ ti gbọ́ pàdé lórí pláfọ́ọ̀mù bí kẹjọ lọ máa sọ̀rọ̀ tó bá tẹwàá jẹ́ pé lọrẹ má ti sọ̀rọ̀ fún ìyá Ìbàdàn ẹ wo tí wọ́n ṣe gbé síta àṣírí mi tó bá wà lọ́wọ́ ìyá ni kò sọ ìwọ náà máa fẹnu ara yẹn sọ̀rọ̀ o máa sọ pé èmi àti ẹ àfi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí má fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa pè sórí ilá ìṣàtẹ ìjọ kẹrin tí mo fẹ́ ní àfi mílíọ̀n ló wá ṣépè fún mi tọmọtọmọ this show is direct ẹ bọ́ tó ní spiritualist sọnù. So no <laughs> You somebody say how will I unfriend this lady? Did I show <laughs> some wọlé ni? Kò lè gbowó ẹ̀ padà. Mo ti I block you, I help you. Okay? Ẹni tí ti ṣọ́ọ̀bù ẹ̀rọ àwọn ọmọ ṣùgbọ́n tí kọ́kọ́ tí mo láìkẹ́ lọ fún ìkẹ́kẹ́ tí mo láìpẹ́ náà fún ni pé ń gbà mí tọ́lọ́ bá fẹ́ ṣoore fún ẹ má máa rò pé o jẹ́ nǹkan kan tó lè fowó ara ẹ ṣe akùnrin mẹ́ta fi fi dì pé wọn ò fẹ́ gba ṣọ́ọ̀bù sí sùúrù lérè tí wọ́n fún yẹn akùnrin mẹ́ta pé rédíò nàìjíríà ni mo fẹ́ gba ṣọ́ọ̀bù. Sherry, I have over hundred percent IQ. Bí yẹn bá yí báyìí mọ̀mọ́ tó mi téèyàn fún mi tó máa sọ kí nìyẹn fún yín ti pẹ́ ọmọ ọmọ fi mí gbókun lójú àwọn haters ni torí wọn àná àwọn èèyàn náà ẹ fúra ni wọn àná láìsí ṣó ìwọn download ẹ ètò fi gbé mi gbé because ọmọ kan ti ní ṣọ́ọ̀bù nàìjíríà in case ọba máa àtakò òun fún àwọn nǹkan tó ń ti ṣe ọ̀tún ti ṣe fúnra wọn kó má lè mọ̀ pé òun ò gba tèmi mọ́ ló ṣe ṣe ṣó ìtẹ́ ìbàjẹ́ pọ̀pọ̀ lóyún ó pé ebi ló fi dí ibẹ̀ yẹn ebi ló fi ṣé kí ni ebi ló fi dí ibẹ̀ yẹn. yes n tí ẹ sábà tún sọ náà she's uh, she's right because you know what A yabado. she's also clever you know ìgbà tí ìjà yẹn bẹ̀rẹ̀ lẹ́sìn sọ pé kóun sọ̀rọ̀ ní títí ẹ̀ pé àwọn jọ wà nàìjíríà ni pé àwọn àwọn àjọ mú nǹkan lẹ̀ you understand me so normally ṣèbẹ́ ìyá yabado, no, ti ó ti she many things up to today ẹni tó gbéṣẹ́ ẹ mọ̀ pé wọ́n ti ka àwọn èèyàn tó gbéṣẹ́ fún wọn iṣẹ́ lágbájá iṣẹ́ tàmẹ̀dù ah, one time sometimes ago ẹsàbọọdù um, sọ pé ó máa ń pe ó dà pé madam rosula ló máa ń pè ní múnimúni pé òun ló gbé mi lọ sí court ló ṣe kinní kan kinní kan so ìgbà mí kẹ̀dẹ̀ tí wọ́n bá ní wọ́n ṣe nǹkan nínú ewé ìyá àbàdàn náà máa ń jáde Ah, owó fowó sí o kẹ ẹ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ pátápátá o aṣàjáde ọmọ Yorùbá burú will be coded kò ní sọ ayé ẹni tó fẹ́ bàjẹ́ ẹ tán ti sàn kò ní sọ ayé pé ayé ẹni báyìí náà fẹ́ bàjẹ́ o akọni à ah, òun ò fọwọ́ sí o kẹ́ ẹ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ pátápátá o iríkọ̀ kìnì kan káyé èèyàn bàjẹ́ kó òun ò fọwọ́ sí she always say that tó bá ń ṣe ṣáàtì kan bọ́ọ̀dì ní àwọn ìgbà kan ó ti ṣe àwọn nasty shirts tí ó máa ní ẹ eh, ṣé kẹ́mi ọmọ lè ò fẹ́ nù ẹ ṣé ò lọ sí wọn ló lọ Libya ó fòkú ọmọ gbé kóńké ó ṣe gbá ó ṣàwo mìdé Libya rí ọlọ́run Elédùmarè ń gbọ́ ọlọ́run Elédùmarè ń gbọ́ irọ́ ò da mẹ́sẹ̀gì kan wà lórí fóònù mi àwọn kan ní last year nígbà tí ọmọdébìyẹn máa ń wá fún mi wá fún mi wá fún mi gan-an somebody called me from Italy. No, somebody called me from, one person called me from Italy. Another person called me from Germany. Ó lóun fẹ́ gbé story for me. mi. Gbogbo nǹkan tó ń sọ lórí Facebook yìí pátápátá ni wọ́n sọ part of it for me. Ṣé mo jáde mo tiẹ̀ rí bí nǹkan tí èèyàn lè fi búyàn? Àwọn nǹkan kan wà tó yẹ pé lójú tèmi kò ń ṣe nǹkan téèyàn lè fi búyàn ó dẹ̀ ṣe nǹkan tí me know they can do things you understand although it's not good though it's not right though. wọ́n gbé fún mi ni wọ́n kàn wá jókòó wọn á ní ṣé màtẹ́mi ò kì í ṣe sábọ̀ èmi àti ọmọdébì yẹn a máa jókòó ìyẹn mi pé bọ́n ṣe ti ń gbé sórí yẹn fún mi yẹn a wà máa lọ lórí ẹ̀ gan òun náà máa deep into my case kí ló fẹ́ deep a gbé sórí ibi tí mo ti bú màmá mi wọ́n á gbé sórí ibi tí mo ti bú ọmọ mi tí mo ti ṣe ṣòfò ọmọ mi wọn kì í gbé wọn ò ní gbé ṣòbí tọmọ mi ti ṣe ṣòfò fún mi náà wọn máa tún gbé bí tọmọ mi ti ṣe ṣòfò mi tí màmá rí pé ah, ọmọ mi ló wá sórí Facebook yìí lọ́dọ̀ Esabod tó ṣe báyìí báyìí in fact tí wọ́n bá pa Esabod nísìn kò lè kásẹ̀ gbogbo ìkà tó ti ṣe lẹ̀ ó ti yẹn ìkà tí Esabod ti ṣe tó bá pa kó kú ọmọ yẹn máa jẹ ìyá ẹ̀ torí ẹrù yẹn ti pọ̀ ẹrù ẹ̀ṣẹ̀ yẹn ó ti gánlẹ̀ ǹjẹ́ gbọ́ lẹ́nu mi ǹjẹ́ gbọ́ lẹ́nu mi gbogbo gbàtà fi ń sọ̀rọ̀ tí ó fi ń bú mi ń bí yàtọ̀ sí pé mo dín àkàrà fún mo máa ń ṣépè that is that is nǹkan tó ń fèmí nìyẹn ǹjẹ́ ẹ gbọ́ lẹ́nu mi pé wọ́n sọ pé ọmọ ẹ̀ ń kọ́ wọ́n bá sùn wọ́n rèpẹ̀ wọ́n já nídìí ọlọ́run oníjó ṣẹlẹ̀ sọ́mọ mi ọmọ mi ti over seventeen by God grace by February next year she be eighteen even nǹkan tó bá eighteen I cannot pray for bad thing God bad thing will not happen to my child because mi ò fi nǹkan tó bá yọ èèyàn náà tó bá ṣèyàn mi ò fi yọ wọn o táwọn èèyàn èèyàn bá kú ẹlòmíà jáde pé ṣó ti rí ó ti kú fún ẹ instead of that I will pardon the person tó bá ṣẹ̀mí at that moment. But bọ̀tẹ́ sábọ̀ gbogbo tó bá ṣe ènìyàn láyé ló máa sọ lẹ́sìn báyìí òun àti ìyá àbàdàn níta kò fẹ́ sọ mẹ́ẹ̀ náà ni pé àwọn nǹkan tó sì wà ń bẹ̀ bí àṣírí wọ́n máa kàn jáde ẹ sábọ̀dì wúmà ẹ gẹ́ẹ̀ yẹn kẹ̀dẹ̀ rí ẹ̀mí wúmà yẹn ìyá kì í ṣe gẹ́ẹ̀ wúmà ìyá àbàdàn yẹn kò ní fẹ́ gba ikú ẹ sábọ̀dù kú torí ẹ sábọ̀dù yẹn náà ni ó jẹ́ pé ó ti rán Tina lọ sí ọ̀dọ̀ PS tí ìyá àbàdàn náà bá dẹ̀ do PS kò ní lè jáde sọ because apart from pé kó má tiẹ̀ lọ́kọ number one ó máa ju PS lọ PS is a small boy PSC should be going to fourth year because jẹ́ bí you know á ju Ìyá Ìbàdàn lọ fẹ́ ó ju Ìyá Ìbàdàn jù lọ fanfanfanfan tó bá dẹ̀ fẹ́ kò ní lè sọ síta gbogbo ìta sọ náà nípa tòṣùgbà náà kò ní tòótọ́ ni kò ní lè sọ síta nítorí pé tìjú ló máa jẹ́ fún torí mi ò ní gbàgbé pé ní èmi wọ́n ti pè mí ní one night stand wọ́n ní mo wà nílé ọkọ tí mo lọ ṣe ṣìnà mi ò sílé ọkọ mà tí mo fẹ́ ẹni ẹ̀ mi ò sílé ọkọ everybody mọ̀ pé Dubai ni mò ń gbé tó bá dẹ̀ ti wà pẹ̀lú èèyàn tó ò fẹ́ yàn mọ́ for four years gan tó wà separated gan tẹ́ ẹ̀ bá ti ẹ̀jà gan you are being separated court gan automatically wọ́n máa separate ni and again that time we are no longer together ẹ ti understand bẹ́ẹ̀ so but ẹ má gbàgbé pé wọ́n wá wọ́n pè mí ní one night stand gbogbo àwọn tó pè mí ní one night stand yẹn gbogbo tó ń rè pé wọ́n lè fi bomi sìn èmi lè jáde kí n ṣàlàyé ọ̀rọ̀ mi torí pé èmi wọ́n bẹ̀ mí fẹ́ ni tó bá jẹ́ pé wọ́n bẹ̀ mí dógan ni mo lè sọ pé kí wọ́n bẹ̀ mí láti ẹ̀tì bá mi sùn ní ẹ̀bẹ̀ ni ló bá dé jọ́nà tó bá sọ pé àbẹ̀dó ẹyẹ ti ń àbẹ̀dó bẹ́ẹ̀ ni èmi ni. bọ̀tí sì gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Esabod àti ọmọ Esabod àti Ìyá Ìbàdàn wọn lè sọ síta ìsọ inú ẹ̀kú ni àmúmọ́ra ni iṣó inú ẹ̀kún ni gbogbo ojú ẹ sábọ̀dù tó pọ́n yẹn ojú ẹ̀ pọ́n olórí ẹ̀wọ̀n ẹni tó máa sọ pé kò lágbo ńlẹ̀ mọ́ ni àwọn kan wá sọ pé òun ò gbàgbọ́ nínú oògùn òun gbàgbọ́ nínú gbá òun gbàgbọ́ nínú àwo lẹ́ni tó yẹ pé oògùn tó máa lóun ní oògùn nineteen days àbí oògùn seven days àbí sixteen days láti tú àwọn èèyàn kan sílẹ̀ ìyẹn ni wọ́n gbàdúrà fún lánàá ọ̀rọ̀ yìí pọ̀. kílíìtì wà lọ́wọ́ mi láti eight of March eight of March. why tí ẹ sábọ̀dù òfin play láti eight of March yóò dẹ̀ sọ sí ó dẹ̀ block Ìyá Ìbàdàn sọnù láti gbà yẹn kò dẹ̀ ń bá Ìyá Ìbàdàn sọ̀rọ̀ mọ́ láti gbà yẹn kí ló fà á kí ni reason what is the reason because there is something behind it tí ò bá sí something behind it ni a ti bẹ́ síta because actually ìgbà tó di ọ̀rọ̀ pé you must talk àwọn èèyàn ti sọ pé ó yẹ kó ti sọ tó bá jọ̀rọ̀ ẹlòmíì á ti sọ but ó fẹ́ make any secret láti má jẹ́ káwọn èèyàn mọ̀ ó ní wọ́n ṣe ṣáàṣì pé gbogbo ọ̀nà ni wàá fi sọ̀rọ̀ yẹn jáde làṣí wọ́n ṣe sọ ló ṣe by fire by force is a plan work ọ̀ṣọ́ ẹni tó ní kó jáde tó bẹ̀rẹ̀ sí gbé ìyá tọ́pẹ́ kan nìkan tí àbàdàn náà bá gbé is a plan work because you need to talk both of them need to talk Esabod is not something that ó máa rí nǹkan tó máa keep ẹ̀ bí secret ẹ má tún jẹ́ ntàn yìí sẹ́mi pé mo sọ̀rọ̀ pé ìyá Esabod pé i mean pé ó máa ń gba àwọn èèyàn tó bá rí lọ́wọ́ àwọn èèyàn lọ́dọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ ẹ rí pé àǹtí àǹtí kí lorúkọ wọn rosula yẹn ẹ̀yin ò rí pé nígbà tí wọ́n ní wọ́n dé láti fọtọ wá ní wọ́n parí ìjà tó cross lẹgẹ lọ́jọ́ sunday kan báyìí tó ní àǹtí yẹn sọ pé kò wá celebrate ń kò wá ṣe gbá kò wá ṣàwo hmm. ẹ mọ̀ pé njọ ni ó lóun máa celebrate ó ní because she's àbúrò òun ni èèyàn bá ń jà kí n ṣe bí ti ká kú kọ́ ó ti fẹ́ gbà á ó dẹ̀ tó wá sọ yín pé òun máa gbà á mú wọn lọ́wọ́ ó lóun máa gbà mú everybody tó wà lọ́wọ́ wọn ó sọ bẹ́ẹ̀ nínú iṣẹ́ àtẹ̀jọ́ náà mo rántí pé aṣọ kan tó wọ̀ níjọ́ náà lọ́hùn ó jẹ́ bíi black àwọn bíi silver báyìí kò ń ṣe irú kan báyìí bó ṣe máa ń kún pàdé ni òun máa gbà mú gbogbo wọn lọ́wọ́ ni so that woman doesn't she cannot I understand so and when Esabod want to take things by force you refuse then she turn it to fight she turn it to bully. She believed, and I tell you authoritatively, if Esabod could stand without our crowd, come and say, "Lagaja, lagaja, pé, Lágbájá, way, ọmọ ìwé, way, ìwé, ọmọ ilé, she cannot stand alone. The strength here, fúnra rẹ̀, àwọn strength yẹn, That ló represent ẹ̀ Nigeria. That ló represent ẹ̀? Ṣebí ìyá Ìbàdàn yẹn ni? tó bá dé àyà àwọn aláṣàbí ó ti wà níbì kan sí yín ẹ jẹ́ kí pàṣọ kọrin fún yín ó ti wà níwájú màláìkà sí tábà ti sọ̀rọ̀ pé màláìka ń kọ́ orin màláìka yìí wọ́n kì mí síbẹ̀ hey màláìka gbọ́dọ̀ kọrin fún yín ó gbọ́dọ̀ ṣe kinní kan á lọ síbẹ̀ ìyá àbàdàn yìí náà ló máa represent àbí ìyá àbàdàn kọ́ ìyá àbàdàn ló máa represent ẹ̀ nísìnyí nítòótọ́ nítòdodo fún nǹkan tí Esabod sọ nínú pé ó fẹ́ try láti clear rẹ̀ pé anything tí Esabod bá ṣe o ẹ̀yọ̀ ń kúrò mẹ́tòrí election bọ́ ó dẹ̀ máa dangerous torí pé bó dẹ̀ ṣe wà yìí ó bá máa bú gbogbo èèyàn wọ́n dẹ̀ máa believe pé ó kan mẹ́ẹ̀ we got to remove ourselves from it ẹ ti understand ẹ tó represent ẹ nìyẹn bí that gbogbo àwọn tó lóun òun fẹ́ dissolve àwọn èèyàn for now they cannot stand she i mean sorry she cannot stand alone she cannot and gbogbo nǹkan tó dẹ̀ ń lò náà ẹ rí nínú ṣáàtì tí ìyá àbàdàn ṣe yẹn ó tú ẹ sábọọdù pẹrẹpẹrẹ ni bó dẹ̀ ṣe ń tu ló ń bẹ pé ẹ má bínú mo ti ráwọn èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. So tó bá ń nà ẹ wọ́n dẹ̀ máa sọ pé wọ́n bá ń hàn tiẹ̀ tó ń dẹ̀ ń tọ̀ mẹ́tẹ̀ ń tọ̀ mẹ́tẹ̀ wọ́n dẹ̀ máa ẹ má bínú ọlọ́run kúkú rí mi tó bá jẹ́ ibi ni mo ṣe fún yín wọ́n ti ṣe fún mi rí tó bá jẹ́ ibi ni òun ṣe fún yín o ọlọ́run rí òun tó bá jẹ́ ibi lòun ṣe fún yín wàá dẹ̀ rí kòrókòrò pé ibi ló ń ṣe fún ẹ òun náà dẹ̀ mọ̀ pé ibi ló ń ṣe ìwọ kàn sọ pé òkè òkò gbogbo tó ṣe fún mi láì kó wá ṣépè kó wá sọ fún á yí padà mọ́ ẹni kí ló dé tẹ fi ń ṣépè fún ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ ni mí ó ti yẹ mẹ́yẹn because this is bó ṣe ní kó ṣe nìyẹn ìyá àbàdàn yìí sùn into the game torí pé ìyá àbàdàn náà wọ́n ti lò láti bá yí àwọn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ní tí mi ò lọ ibi tí mi ò lọ rí ó sọ pé mo lọ bẹ̀ ibi tí mi ò dé rí ó ní mo dé gbọ́dọ̀ ṣe ń ṣe ń gbà yẹn náà lẹ́sàbọ̀dù ń sọ̀pọ̀tẹ̀ of course wọ́n máa sanwó fún ẹgbẹ́ pé iṣẹ́ tèmi iṣẹ́ méjì ní ẹsàbọ̀ ní iṣẹ́ méjì tó le dáadáa ni ìyá àbàdàn ṣe àbí iṣẹ́ méjì àbí mẹ́ta iṣẹ́ méjì mẹ́ta òní Ìyá Ìbàdàn ṣe ìkíní iṣẹ́ mi tí wọ́n gbé fún mo mọ̀ pé wọ́n gbé iṣẹ́ yẹn fún true malaika ni ó lè máa máa pọ́n kéwọn lé nínú ẹ̀ because ó mọ ìyàwó kéwọn nǹkan tó ti lọ Wendy ó ní wọ́n jọ wà ní Canada bí ìyẹn wà iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì oníṣẹ́ ọba ìtòrì òun náà ló ń ṣiṣẹ́ ọba ìtòrì àti iṣẹ́ fún mi bí ó ti wọ̀ iṣẹ́ mẹ́ta yẹn òun ló ṣe iṣẹ́ àwọn mẹ́tẹ̀ iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kẹ̀dẹ̀ iṣẹ́ àwọn court ni so ìyá àbàdàn kẹ̀dẹ̀ á dẹ̀ máa sọ pé ìwọ ló mọ̀ wọ́n ti gbá ẹ correct yẹn ó ti lọ tojú bọ̀ bọ̀ kú bọ̀ ó ti lọ tojú bọ̀ nǹkan tí ò ṣe ó ti lọ tojú bọ̀ nìyẹn kíní kan kíní kan ṣọ́ọ̀bù tó ń sọ yẹn tó sọ pé sixty million ló fẹ́ gba ṣọ́ọ̀bù ń bì kan bàbá ńlá irọ́ ni bàbá ńlá irọ́ ó kàn fẹ́ fi ara ẹ̀ ni in fact àníjagun owó lọ́wọ́ Esabod bó ṣe wà yẹn gbogbo owó Esabod wọ́n máa gbà lọ́wọ́ Esabod wọ́n kò fún wọ́n kò fún ìyá Ìbàdàn tó máa fi gbẹ tí lè máa fi kú bọ́tà àní sọ fún àní já sí ó ti yé iṣẹ́ mẹ́ta tó ṣe nìyẹn bọ́dẹ̀ ṣe wà yẹn iṣẹ́ wọ̀nyẹn náà ó pọ́síbù kó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní iṣẹ́ tó ń gbaṣẹ́ ìgbà tí Esabod tí nàìjíríà Wàsíù tí Esabod lọ nàìjíríà Alhaji Wàsíù Àyìndé ló gbé lọ mo níṣù pẹ̀lú Alhaji Màláìkà lòun speak fún àti àwọn ọmọ pàṣẹ tó wà ní ìlú Canada ń bí ó ti yé so iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jọ ń gbaṣẹ́ ni wọ́n ń gbaṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ni o òun speak fáwọn eré Màláìkà yẹn ó dẹ̀ ń fi ti pàṣọ sí àti ti àyìndé díẹ̀ kó play orin wa àyìndé kíríkan kíríkan ẹ máa support wọn because of ọmọ àtàwọn tó ti mọ̀ pẹ̀lú wọn but pure pure pure pure wàsíù àyìndé òun ni ẹ sábọ̀dé léyìí ni wọ́n ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ tí wọ́n ṣe ni wọ́n gbà iṣẹ́ mẹ́ta tó strong iṣẹ́ àwọn nǹkan tí ìyẹn gbà nìyẹn information nípa Lizzy ṣọ́ọ̀bù ẹ̀ kéré ibi tó ń gbé Ṣàngó tẹ̀dó ni ibi tó ń gbé yẹn kì í ṣe àjá gangan ta ló sọ yẹn ẹ sábọ́ọ̀dù òde bẹ́ẹ̀ ìyá Ìbàdàn ló gí gbogbo information yìí so ìyá Ìbàdàn is like also instruments ẹ sábọ́ọ̀dù also is instrument to ìyá Ìbàdàn they are both using themselves are you getting me they are both using themselves wàláì tàlẹ́ mi ò bínú sí bó tí mi lè bá sọ̀rọ̀ mọ́ láyé bó ṣe wọ̀nyí kó rí mi nù náà ni. bó ṣe ń sọ ń sìn ṣe mọ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn a ní wọ́n ti fi ń ṣe ẹ̀yẹ́ a ní kí jẹ́ káwọn sẹ́tù ànádá gbàásìgbò sí ló máa tún gbé wá létà ó ti yé bẹ́ẹ̀ yẹn ànádá gbàásìgbò sí ẹ sábọ̀ bó ṣe wà yẹn kó lè ṣàlàyé tán ní àwọn kọ̀ọ̀kan tó ti rí sìn ìyá àbàdàn náà kẹ̀dẹ̀ nípa àwọn lẹ́bù tó lọ yẹn náà nǹkan tójú ẹ̀ sí kò ní sọ kò lè sọ tán ìyá àbàdàn sọ fún mi ẹ ó ti lọ fojú pọ̀ wọbọkúbọ wọ́n ti lọ ṣí nǹkan fún ẹni yẹn wọ́n ti lọ ṣí kórí náà nìyẹn kinní kan kinní kan ọ̀rọ̀ tó ń sọ yẹn pé ó mọ nǹkan tí mò ń sọ ó wà nínú iṣẹ́ yẹn she can also do it for people torí bẹ́ẹ̀ irú àwọn èèyàn tó bá ti wà bẹ́ẹ̀ desperate bẹ́ẹ̀ wọ́n máa pè é ní màmá wọ́n máa pè é láǹtí wọ́n máa pè é lẹ́ni tí wọ́n máa pọ́n ilé wọ́n dẹ̀ máa ṣe é irú ẹ̀ náà ni ẹ̀yà àbàdàn jẹ́ wọ́n tó bá ti lè ṣe ẹnu ẹ̀ báyìí ẹni tàbí àbá pé lọ gba náà ojú ẹ̀ gbà á kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá tún gbà tán wà tún bẹ̀ wà tún gba lẹ́lẹ́kejì tàṣápùn tù àwọn ọmọ tí mo gbé sílé ọmọ kan máa wá sọ́dọ̀ mi látọ̀dọ̀ sáríà ń gbà gbà tí mo inú sílé sáríà mo yẹ mo rẹ̀ sílé sẹ́pọ̀ bá tí mo wá kọ́lé sí mi tọmọ yẹn bá wá lé mi ò pé o akọ̀nìdé pé má mi o nìkan kiri kan igbá dá àwo kò ní bàbá ṣáṣù wá mo dẹ̀ lálàá gan ọlọ́wọ́ this bible mo ti lálàá ẹ̀rọ pé mo sọ pé mo lálàá mo rí ìyá àbàdàn tí mo ṣépè níjọ́ kan pé wọ́n máa ń gbórúkọ mi lọlé ibì kan wọ́n ń wọ ibì kan tó torí mi ọlọ́run máa ń fìràn wọ̀n mi gan ó wá ṣépè tóun bá gbórúkọ mi lọ kan rí ó lè má jẹ hmm, but mo ṣàmọ̀ pé they are doing something on my name tó yẹ pé ìyá àbàdàn dẹ̀ ló dúró àzì ṣé ẹ rí pé bí àbàdàn náà ṣe wà ní nàìjíríà yẹn tí ò tó dúró láti jẹ tí ò wá yẹn ẹ rí pé kọ̀ọ̀kan something is happening but she refused to disclose it to anybody and also Esabod know it torí ń jẹ́ ọkọ̀ Esabod ti sẹ pé ẹni tí ó ṣẹ̀ sórí ẹ̀ náà ti fẹ́ máa béèrè nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan kìnìkan tó bá lè gbaná ojú Esabod pátápátá náà tí ò bá ṣe mọ́ ó lè gain ní freedom ẹ̀ padà because something is fishy láàrin wọn gangan tó ń ṣẹlẹ̀ gangan gangan tí wọn ò tí ì sọ. So kì í ṣe pé ìyàwó ọmọ yẹn wọ́n ti mọ̀ pé ìṣe ìṣe Esabod nà tó bá ti rẹ́ nìkan ájà ní sábà ń fọ́mọ òun ni ọmọ òun iṣẹ́ kẹ́ yá bá ń fẹ́ báwo lọ nìkan ṣe máa bá fọ́mọ ẹ̀ yàtọ̀ sáwọn frosta gbogbo àwọn tó ń bá Esabod sọ̀rọ̀ kò ń ṣe èèyàn gidi tó bá bá Esabod sọ̀rọ̀ tó ń ba intimidate i mean tó jẹ́ intimidate i mean friends tó yẹ pé wọ́n wà intimidate you know tí wọ́n cordial you understand me any friends tó bá cordial pẹ̀lú Esabod they are not good people àwọn tí ara wọn máa ń kò tọ ni tí wọn kì í lè sọ tó tọrọ. ẹni tí mi rò pé mo máa ń ro ibi sọmọ làkejì. irọ́ ló pa. tí when i love you i love you blindly. yé iṣẹ́ gbọ́ sábọ̀dù tó sọ pé tóun bá ti báyọ̀ jà òun máa lògùn ẹni tó bá báwọn jà òun ló máa lọ wájà ẹni yẹn o à ń tó bá ṣe tán ọmọ kéékèèké yẹn á lò máa lògùn ẹni ẹ jọ ẹ dúró ọlọ́run Lizzy mi ò speak fún Lizzy because Lizzy náà ọlọ́run dáríjì mi i don't speak for Lizzy but ẹ wo ẹ wo lójú àwọn ìyá mi ẹ sábọ̀dù máa go to any length ìyá wọn máa wo ọmọ wọn yẹn wípé nǹkan tí ìyá oníyà tó ń ṣe fọmọ ọlọmọ lélẹ olóma lọ bá wọn o bóyá kò wá bẹ́ẹ̀ níṣẹ́ bẹ́ẹ̀ ni o àwọn tó pè ní ọmọ ewé o ọmọ ewé àwọn ọmọ gbogbo yẹn gbogbo mìjọ ìtẹ̀dẹ̀ ni wọ́n ní ni wọ́n ní ìyá wọn gbogbo àwọn míì tó wà lóńdà ẹ̀ tó pé bẹ́ẹ̀ ni mo sọ wọ́n ní ìyá wọn ọdún ẹlòmíì inú géèmù ni wọ́n send ẹ̀ sí ẹ̀ ti get me I don't want to deep into this matter. I love this girl. èyí sọ ní ṣe láì because you know why she said she loved this girl because yẹn máa ń pe ìyá mi o ìyá mi o tó bá buá lòun ò ní bu sẹ tó bá lòun ò ní buá dẹ̀ ṣe nǹkan tó máa hàn tiẹ̀ fún ẹ sábọ <laughs> ìyá àbàdàn ṣe nǹkan tó máa hàn tiẹ̀ fún náà of course tó bá lòun ò ní bu yẹn ṣe bó máa lọ ń bu lẹ́yìn ṣe bó máa lọ ń bu lẹ́yìn ó dẹ̀ máa ń sọ fún pé òun máa kàn fi ń tajà ní kókó ṣe burúkú ẹ̀ ló máa ń sọ náà ó máa ń sọ fáwọn èèyàn tí àwa gbọ́dọ̀ ti gbọ́ rí òtíyé bẹ́ẹ̀ but it's normal ó ṣe bí ọmọ àgbà ó fi sùúrù láti ba ayé ẹ̀ so at times it's good for somebody to speak up when you speak up at times people will see you like eh, okay ẹni yìí ó wà vocal ó burú ó kò dáa ó dájú ẹni tó pé wàá ṣẹ̀tàn àtúnkẹ́ ẹni àti pé ẹ má bínú mà ẹ má bínú mà mí ẹ má bínú mà mí nítorí ẹ má ṣe fún ẹ wọ́n nìkan ló máa mọ̀ lára ẹ̀ ọmọ ẹ̀ tó tún sọ tó ń pè ní tínà yẹn tó bá tún jẹ́ òun gan-an ìyá àbàdàn ló tún wá gbé pé kí ps nǹkan kó tún ta sọmọ ẹ̀ nǹkan ìyẹn nǹkan pé kán gbà kán gun ẹṣin lọ dó ìyá kán tún gẹṣin lọ dó ọmọ ìyẹn nǹkan ó lè ṣẹlẹ̀ náà owó ọmọ náà ìgboro that's part of the sign of ìgboro ìgboro kẹlẹrẹ ìgboro èkó yàtọ̀ sí ìgboro ìbàdàn so ìyá àbàdàn lè jẹ́ nínú àwọn tó máa tún plan àtẹ̀tún jáde òun náà lè tún máa tún jáde ẹ bẹ́ẹ̀ ṣe ṣe ń jọ́sí nìyẹn òun kàn tún sọ ni lánàá ńgbà tó dẹ̀ ń sọ̀rọ̀ ó ní màámi bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé nǹkan tó ṣẹlẹ̀ nípa pl ẹ̀mí nípa franbalẹ̀ kó má tún ṣẹlẹ̀ ní ẹ má jẹ́ ada business mọ́ pleasure ẹ má da pleasure mọ́ kinní kan pé kò dá bó ṣe ṣe kinní yẹn with boldness ó ń fi respect sọ ó dẹ̀ ń kọ́ ó dẹ̀ ń lèlè even on the live chat nínú chat tó ṣe lánàá you can see that that, that chat kò ra viewer a lot of people were there òru dẹ̀ ti ilẹ̀ dẹ̀ ti ṣùgbọ́n it's about two a.m. nígbà tó bẹ̀rẹ̀ yẹn lánàá i think it's about i think it's about seven o'clock or to seven that should be one two three four five six yeah bí ọwọ́ twelve o'clock or one ló bẹ̀ bí nǹkan bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ lánàá ẹ̀dẹ̀ wí pé èrò ní orí platform yẹn kò dẹ̀ reduce on the ti lisi tó wá gbé lisi sí i tíbi tó ti wá ń play lisi tí lisi wá ń ṣe pé táwọn ẹlòmíín wá kó lórí iṣẹ́ àtìyẹn because àwọn ẹlòmíín máa ti wo lisi nọ́mbà tó ń ṣe you understand me so people were so they want to hear it because they know it and it's a plan so gbogbo nǹkan tó máa ń sọ tó rè máa ń sọ fáwọn èèyàn tó pé gbogbo tó rè pé àwọn èèyàn mọ̀ yẹn wọ́n mọ̀ ẹ̀yin wá ní ẹ bóyá wọ́n bọ́ọ̀sì gbogbo voice note tó jáde nípa ọmọ ẹ̀yìn náà bóyá wọ́n bọ́ọ̀sì eh, note yẹn ni bóyá wọ́n bọ́ọ̀sì fóònù yẹn ni títí gbogbo ẹ fi jáde it's not burst Is a planned work. ìyẹn bó ṣe jẹ́ ẹ má jẹ́ ìsọ̀rọ̀ púpọ̀ tó ti máa ń máa sọ̀rọ̀ púpọ̀ ó máa tú àwọn other things sí àwọn nǹkan tó lè tún fa ìyà bá ẹ́sàbọ̀dù ní later ká má tún wá lọ tú síta débi pé a tún wá lọ save ẹ̀ because ẹ́sàbọ̀dù doesn't save anybody ẹ́sàbọ̀dù very soon gbà ìyẹn small ó kéré gan ìyẹn small gan ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe bí olórí burúkú fáwọn yẹn because very soon mo rí pé ní two weeks ago àbí last week yẹn nínú àwọn ṣàtẹ̀kọ́ tó ṣe ó fẹ́ wá fún k1 systematically ó ti fẹ́ máa sọ̀rọ̀ ó dẹ̀ ti fẹ́ máa sọ̀rọ̀ ps yẹn mo wo ṣáàtì mo kàn ti rí bí nǹkan tó ti wá any day ló bá ti wá tó ti ṣe orí burúkú bẹ́yẹn ọmọ ẹ̀ wọn òkúkú ní tìjú ọmọ ẹ̀ ò ní tìjú ṣẹ́rítì náà gbogbo àwọn ọmọ wẹ́sàbọ̀d wọn jọ tiwàtiwà <laughs> wọn ò ní ìtìjú kan bó ti kú mọ́ tó má gbé díẹ̀ síta kò disturb wọn sòfà tó má tó máa rí owó níbẹ̀ gan láti tún fi jẹun because they like money wọn ò dé like kan ṣiṣẹ́ wọn dẹ̀ like àwọn big life ọmọ ẹ̀yẹn náà o náà dájú mi èmi sì ló máa sọ pé Auto Bola go and work ṣé àbá pé mo jáde nísìnyí mo wá sọ nísìnyí báyìí tó bá ti sọmẹ́tì ehm, kínní ẹ̀ wọn ò fún mi níṣẹ́ náà mo dẹ̀ ní àwọn nǹkan tí mò tún ṣe nísìn so mi tẹ̀ ní láti ṣàlàyé ó ti yé bẹ́yìn bìkọ́ tó bá ní kún àwọn ọkùnrin mi pé wọn ò fẹ́ kán rójú ẹ̀ mọ́ rárá gbogbo tó bá wọn ò fẹ́ kán rí ẹ mọ́ ẹ sábọ̀dù nìkan ló fẹ́ kán máa rí òun ó ti yé yán yẹn gbogbo àwọn tó ń lọ flat tó ń lọ flag gbogbo account page wọn kó má bàa gbowó yẹn tó ń bá gbowó yẹn ṣé owó yẹn máa reduce tó ń fẹ́ san fẹ́ sábọ̀d ni àbáwọn tó ń ṣe yẹn but àwọn tó ṣiṣẹ́ yẹn àwọn tí ẹ sábọ̀d ń lò ní àwọn flag ẹ sábọ̀d ẹ sábọ̀d tó plan to the level that tó gbé akas wá sórí Facebook tó dẹ̀ pé ní ẹni tó máa bá yín ṣe account akas ákà ni bọ̀bọ̀ yẹn To máa ń gbé àkáǹtì tó ní kó máa kówó fún gbà yẹn owó tó bá tún gbà lórí yín gbà yẹn bóyá one fifty ló gbà á fún ẹsà bọ́ọ̀dù ní seventy òun máa mú èsì ẹsà to tó ń gba gbogbo nǹkan with all means ní tó dẹ̀ ń ṣe yẹn kò to benefit to prove people i mean to improve people's life it's just to bring people down kò simple to tó ṣe tá ṣe mọ̀ pé kò dá gbogbo nǹkan tí èèyàn fẹ́ ṣe láyé kó jẹ́ pé nǹkan tó máa ma fi pull èèyàn down ni pull èèyàn down kò ṣe nǹkan kan rí elevate i mean elevate anybody Esabod is she's not a good person she's a terrorist as I used to say she terrorize tó bá jẹ́ pé ó ní agbára jù bẹ́ẹ̀ lọ tí Esabod bá ní agbára ju eléyìí lọ ah, ó lè blast ìlú Esabod will petition you tó bá ń bá ìjà Esabod a máa fẹ́ kí nǹkan tó ń da kí tọmọ ń da kó dẹ̀ máa bá tọmọ lọ́mọ jẹ́ Esabod ò lójú àánú tẹ́ni ẹ bá tún ní problem kó wà pé ah, Ọlọ́run ti dí pẹ̀lú ẹja fílẹ̀ á tún wá máa hámà ẹ̀ mọ́ Esabod máa rí ẹ nígbà to bá sunkún á ní kó máa ké àwọn èèyàn wá ló quiet lánàá wá lòun lè bá ìyá àbàdàn sọ̀rọ̀ because ó ṣe rí shock ní kò tí ì rí shock ó ì máa rí shock Esther Board sì máa rí shock of her life kò tí ì rí anything á mọ̀ pé nínú ayé yìí kò sí anybody fún yàn ẹ̀mí á mọ̀ pé òun fúnra rẹ̀ mọ̀ náà báwo ló ṣe máa gbowó láti máa ṣèkà fún others báwo ló ṣe máa gbowó láti bà business ọmọ ẹlòmíì jẹ́ báwo ló ṣe máa gbowó láti bà yí ọmọ ẹlòmíì jẹ́ o dẹ̀ fẹ́ ká yí ọmọ tiẹ̀ dáa báwo ló ṣe fẹ́ rún marriage other people children other people's people or other people's children and then you want your daughter or your son to be married and be successful in marriage can can can that possible kò possible ẹsà board wo máa rí nísìnyí ìyàwó tí kéwọn fẹ́ tẹ́lẹ̀ ó gbé sókè nígbà tó tún fẹ́ mí báyìí tó wọ́n bá ti ṣe ó tún gbé ní ó bẹ̀rẹ̀ sí búlì tibẹ̀ yẹn just because you want to bully Auto Bola just because you want to tell people oh fine yo, oh she oh, abo ọmọ ọmọ kékeré ọmọ mi tó mọ̀ pé we have a lot of stress a lot of things Don't ti ṣe fún wa lórí Facebook yìí tú ọwọ́ Esabod ni wọ́n sanwó fún at your other partner wọn láti ṣe many things fún wa a tún wá rí ọmọ yẹn a tún búlì ẹ̀ bàbá ọmọ mi kò sẹ́ni tí story mi wọ́n rí gbogbo story gangan o wọ́n máa tú sí story yẹn ó lè ní àlá ah, nọ́mbà tó ń sọ̀rọ̀ sí i àbọ̀ òrin tó sọ pé wà sí ìlú ra mọ́tò fóun àwọn èyí tó sọ pé kiri kan ló ṣe kiri kan o àwọn èyí tó sọ pé gbá ló ṣe kiri kan ló ṣe kòkó bàbá ṣàṣùn àwa jáde sórí platform máa camouflage ìwọ tó máa mú aṣáájú tó máa sọ pé kú tó máa mú orí ẹ̀ tó máa gba títí tó máa bú wọn títí títí ìyẹn aṣáájú yẹn o nígbà tó bá bú wọn tán wàá wá mú Koko Zaria o tó jẹ́ pé Koko Zaria kò lè bú ọmọ aṣáájú èmi sọ bẹ́ẹ̀ Bọ́lá Fọláṣadé mo sọ pẹ̀lẹ́nu mi kò lè bú ṣèyí Tinubu talk less of aṣáájú ìwọ ń bú aṣáájú ìwọ máa gbé ẹ sábà wàá wà á máa gbé gbogbo wọn mọ́ra wà á máa gbé gbogbo wọn mọ́ra wà á bú gbogbo àwọn èèyàn yẹn ní nàìjíríà yẹn wà á gbé wà á máa gbé gbogbo àwọn ìgbà tó ń bú ta ló ń bú màá iná lókè ń bú aṣáájú ó dẹ̀ ń gbé MC mọ́ra àti ó ń pòsì àwọn Koko Zaria àti Paso àti Malaika àti gbogbo á dẹ̀ bá bú aṣáájú <laughs> wọn ò kú olóbùkú lélẹ́yìn kí n gbé píṣọ àtiwájú káṣíwájú rí kẹ́nìbọ̀dì má gbé píṣọ kí n gbé picture Ọ̀ṣínbàjò kí aṣọ Ọ̀ṣínbàjò nìkan kó ń like mi kí n gbé picture aṣíwájú káṣíwájú nìkan like mi kí n gbé picture àwọn èèyàn olóríire yẹn nìkan ẹ àwọn tó wà lókè yẹn tó wà ń power yẹn àtàwọn tó kó má ti ń power mọ́ gan kí n gbé mi ní bú àwọn yẹn kí wọ́n máa pọ́n àwọn tó wà ní power tó bá wà ní gáràjì lé because they give order from above and the order tó bá give from above it will overrule the one if ó máa rule overrule àwọn ti floor yẹn for you how daft bí ẹ sábà òdìbò ṣe daft tó a máa kí ìyàbọ̀ òrí ó tún pẹ́ sá ó tún pẹ́ Koko Zaria sínú ṣáàtì kí inú ba lè máa bí mi kọ́ ba lè ló ma mi ì lè bá mi ì nídìí Koko Zaria Koko Zaria ò wúlò nǹkan lè ṣe náà gbogbo wọn dè áf wọn ò ní sọ fún ẹ pé wọn ní problem ẹni tó máa jẹ tó máa jẹ tán tó máa jẹ káàkiri tó máa so egungun ẹ̀sọ́ nàbí kó tó máa rún tegun tegun ni wọ́n wá so àwọn tí bá sọ pé mo kó ìlẹ́bùn kan mi ì sọ pé wọ́n useless o but wọ́n useless o mí wọ́n useless ó ti yé bẹ́ẹ̀ but ẹ sábọ̀dọ̀ á máa bú àwọn èèyàn gidi ó ti yé yín mẹ́rin á máa sọ̀rọ̀ àwọn èèyàn gidi á dẹ̀ máa wú àwọn èèyàn kan lẹ̀ let me tell you kò sí bó ṣe lè ṣe níjọ́ kan tí mo kọ rest in peace títí mo mọ àwọn ọ̀rẹ́ wa sí ẹ̀ǹdẹ́ lórí platform àwọn ọ̀rẹ́ wa sí ẹ̀ǹdẹ́ tí wọ́n dẹ̀ sọ pé why can you say that back to sender kíníkan kíníkan despite pé mo rí picture duplicate Wasiu Ayinde àtàwọn ọmọ Wasiu Ayinde tó ń lọ dúró fún ọ bàbá wọn bí tó ti yàwó yẹn lára wọn gbé àkáǹtì fake àkáǹtì wá síbí tí wọ́n ṣe back to sender it's not going to happen tí wọn ò ní fẹ́ ṣé wọ́n máa fẹ́ kí títí kú ni àbí wọ́n máa fẹ́ kọ́ ọmọ tó wà lọ́wọ́ kókó àbí nǹkan kókó ṣe wọn bọ̀tẹ́ sábọ̀dọ̀ a máa búlì wọn a máa bìlí pé òun ṣoore fún Wasiu Ayinde you do you helping nobody you are only destroying yourself. a máa ní ọmọ ẹ̀ ń sìn ẹ níbi tó wà Nàìjíríà yẹn ibi tó nílé kan wà a máa lọ́mọ ohun tó wà nàìjíríà ó lọ́mọ ohun tó wà nàìjíríà tó tọ́ tó ní problem for real so Esabod máa ń fẹ́ bu ayé dirtiness ẹ̀ á dẹ̀ máa tú àwọn èèyàn ní sígboro á rí àwọn èèyàn nǹkan tó kàn fẹ́ ṣe fún ẹ náà ní gbogbo nǹkan tó ṣe fún mi yẹn anybody tó bá rí pẹ̀lú ẹ kó snatch ẹ tí ò bá dẹ̀ ti snatch kó bàjẹ́ Esabod is a terrorist she is a thief so gbogbo yín pátápátá tẹ́ ẹjọ́ kóra pọ̀ yẹn náà ni lágbára ọlọ́run bọ́n bá dè tán bá fi okùn so relationship yín pọ̀ relationship yín po, lórúkọ Jésù yìí máa já ni ìjà ló máa ń kẹ́yìn àlè rìkíṣí ló pa yín pọ̀ ìkà ló so yín pọ̀ tẹ́ fi dọ̀rẹ́ ìkà ọ̀rẹ́ kì í sòyàn pọ̀ títí láéláé àṣírí yín a ti sọ pé kọ́lọ́run gbá yín láyà kó jẹ́ kẹ́ ẹ sọ àṣírí gbogbo nǹkan tí èèyàn ò tí mọ̀ tẹ́ bá sọ náà ṣe rí lójú tiwa kò ṣe nǹkan kan yàtọ̀ sí pé ká kàn rẹ́rìn bẹ́ẹ̀ bọ̀ gbogbo bó ṣe máa ń sọ pé góòlù ló ń rà ẹ góòlù ń sìn ìgbà ra góòlù original o wà lọ́wọ́ yàbàdàn mi kíní ẹ̀ wà ní Brazil ẹ̀ wà lọ́wọ́ yàbàdàn but góòlù ẹ̀ lélẹ̀ yàbàdàn sọ pé gbogbo ohun tóun kó ránṣẹ́ sí yín pé ẹ bu ni o sọ nínú ṣáàtì ẹ̀ náà just to ṣe gbogbo nǹkan tó ní kó wá sọ ó sọ so but ìyá ẹsàbọọdù kí ló dé tẹ́ fi fẹ́ gbé ọmọ yín fún ẹni yẹn tí ẹ̀ dẹ̀ lè sọ fún wa pé ẹ̀mẹ̀ fẹ́ gbọ́ ọmọ yín fún Táíwò ṣé ẹ̀ mọ̀ pé Táíwò yẹn gbà tí ìyàwó ẹ̀ ti kú wọ́n wá sọ pé ìyàwó mẹ́rin ló ti kú nílé lórí èyí náà wá confam lánàá pé iṣẹ́ ọwọ́ ẹ̀ ò mọ́ gbogbo tó ń kó fún yín iṣẹ́ ọwọ́ ẹ̀ ò mọ́ o Táíwò ó sì máa jẹ stupid ambassador, bastard ìyà lọ́wọ́ ẹ sábọ̀dù á bú ẹ á fẹ́ pa ẹ tí ẹ máa pọ̀ ju ti lísì lọ ṣó mọ̀ pé wọ́n níyàwó tiẹ̀ ti kú wàá jẹ sọ́nọ́bà ìyà ṣó máa sọ pé èèyàn máa jẹ stupid ambassador bastard ìyà ẹ sábọ̀dù máa fojú ẹ ráre bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kì ṣe wọ nìkan o àti gbogbo yín o ẹṣìpò àti ìjáyà mọ́tò àti gbogbo yín tẹ jẹ́ fraudsters yẹn tẹ máa ń support Esabod to be bullying others you are still going to see fúnra rẹ̀ ló máa fẹnu ẹ̀ ṣe yín léṣe ó ti yé so gbogbo etí ìyá àbàdàn sì ń ṣe yẹn náà ẹ ṣe ń camouflage ni ẹ ṣe ń dẹmọ ni ó ti yé gbogbo àṣírí yẹn pátá ló sì máa tú but èyí tó àti ẹ nílè láti sọ̀rọ̀ púpọ̀ àṣírí ti tú already ọmọ ti lọ bá tínà ti lọ bá ps ó làbúrò máa sọ pé ṣèbí ṣebí iná lẹ wá fọ̀n kí ló ọmọ ìran ṣe dé gba yín ẹ sábọ ṣe bps home and property sọ pé òun fẹ́ polówó ọjà ní ṣó lóun fẹ́ yàwó ni ṣó rẹ pé kò sí àwọn ọmọ ọdún ó lè fẹ́ náà tó bá jẹ́ pé ó fẹ́ ìwé ní ìlú òyìnbó tó fẹ́ gbé ní tó fẹ́ kó àwọn ọmọ ìwá sí Dublin tó fẹ́ jẹ́ kán di Irish citizen tó bá fẹ́ tí náà ń sìn á fi wọn gbàwé fún àwọn ọmọ ó dáná tó bá jẹ́ pé ìyá ọmọ ẹ lè ṣèyàwó legally o tí ò tí ta ọmọ ẹ tán you understand me so but that's not good enough tó mọ̀ pé iṣẹ́ tí ìyá àbàdàn ń jẹ ni kò yẹ kó ṣerú ẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ọ̀dàlẹ̀ balẹ̀ lọ má fi àgbàlagbà rẹ anybody jẹ mọ́ stop ẹ̀ èmi ò fẹ́ máa play ẹ̀ lọ o gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń gbàdúrà tẹ̀ ń ṣépè fún Lizzy ẹ sábà lò kọ́kọ́ ṣépè o torí ẹ̀ tó bá ti gbéyà gbálẹ̀ wọn máa fọmọ rí ẹ̀dẹ́ fún ẹ orí mà tó ń ṣépè fún lánàá ó rí pé yẹsàbọ̀dù kàn kú ni ó sùn ó sùn ara rọ̀ ó kàn sùn kò you know ìgbà tó fẹ́ sọ̀rọ̀ gan ọ̀rọ̀ yẹn nígbà tó fẹ́ retaliate tí wọ́n wá rí pé wọ́n ń sọ̀rọ̀ wọ́n á lòun ò gbé òkìní kan jáde omi lòun gbé síta kò flow dáadáa kò flow because ó ti lose ó ti lose ẹmọ kan ti cut spirit in off ó ti wà disconnect so so she's in shock somehow different shock ni shock ló wà Esabod wà ní shock you understand me but àti máa brain àti máa sọ fún brain àti máa sọ fún the kind of things tó ń ṣẹlẹ̀ lẹ́yìn tó ọmọ ẹ̀ dé láti Nàìjíríà ní December nígbà tó di January owó dìrò bọ̀bọ̀ yẹn ò sanwó ó ṣe wá sanwó lánàá nígbà tó sanwó lánàá yẹn náà ni woman yìí ṣe wá attack ẹ̀ you understand bó ṣe sanwó gbowó kò gbé e bú gbowó kò gbà tak bó ṣe lọ nìyẹn ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣe ẹ jẹ́ ká dúró lórí eléyìí bọtẹ jẹ́ kí n sọ ti àkókò mọ ẹni tó ti jáde ń for one day that's just one ọdún wa for over three years tẹ bọ́ọ̀tù ní kẹ́kẹ́ báyà yábàá ìdánwò gbọ́. ayé òjò dáadáa ni mo ṣe bàjẹ́ ọ̀dọ̀ mi dúró gidigidi kò sẹ́ni tó lè bàjẹ́ tọmọtọmọ. mo lè ní àdàbí lórí rẹ̀ bí mo ní wá fún mi kọ́ ni mo wá fún un. irú ti Lizzy báyìí ṣe jẹ́ pé Lizzy Lizzy ti fún Esabod lówó rí ó ti yé bẹ́yẹn for that alone nígbà tí wọ́n dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Lizzy tí wọ́n fẹ́ kí Esabod fẹ́ wá fún Lizzy number one ó ti wọ́n ti ya wọ́n ti ya many plan yẹn láti fi ṣe kémi gan tó wá fún Lizzy because mo máa avoid àwọn èèyàn gan I don't talk Lizzy systematically tí wọ́n bá ti tag mi ní ọ̀rọ̀ yẹn tí wọ́n bá ti gbé mi wà London ẹ̀ wọ́n bú mi wọ́n tag mi lélẹ̀ wọ́n á ní kó bú mi you know tí àwa náà bá wá sọ̀rọ̀ padà you understand me ìgbà tẹ́mi máa sọ̀rọ̀ nígbà yẹn kó dẹ̀ tó dìgbà yẹn náà wọ́n ti gbé many things wàbọ̀ me I don't want to go deeper into that so bó ṣe jẹ́ nìyẹn so gbogbo ẹnikẹ́ni tó bá ti ń yọ wá lẹ́nu kí Ọlọ́run tó dá ayé àti ọ̀run kó ṣàánú kó jẹ́ kí àṣìwọ́n má bù bẹ́ẹ̀ ni ẹni tó bá lò máa tán ìgbàgbọ́ wa wò tó bá ń gbìn wá mímìlímì láì kí ọ̀run kó mì wọ́n mímì mímì mímì kó mi gbogbo nǹkan wọn kí gbogbo ewé wọn àti àlùbáríkà wọn kó gbọ̀n sọnù bó ṣe máa jẹ́ nìyẹn. máa ṣe bí ọlọ́run nítorí pé òun ṣe bí ọlọ́run o láti ìrìn ti tẹ̀lé rẹ̀ o ti di oṣù tó wọlé tó jẹ́ pé ẹ̀kọ́ mo máa bá jìnnà lónìí rẹ̀. mo máa ń ṣe bí ọlọ́run màmá náà máa ń fi à máa fi àwọn alákìsà.

ìmúbẹ̀ ìjà ni èmi ò bẹ́ jà ìwọ ló bá èmi jà mo ń ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ mo lè ṣe dá padà fún ẹ. time mo fẹ́ máa lọ i have many things to do now mm, i have many things to do àbọ̀tí ah, tí mo fẹ́ sọ rèé nípa may dẹjọ́ tún fúlù rest in perfect peace dẹjọ́ tún fúlù kó sùn rèé. Hmm. okay, God thank you. Adebola know how to gossip. <laughs> I don't know. I don't gossip. <laughs> I don't gossip. I only say the truth. <laughs> Ó dàgbé. Kọ̀kọ́ So ah. she won't miss you. Forget about it. Ike àtọ́jú àbíkí ló ń pẹ̀. Ó máa gbé Lizzy ṣépè o. Olórí burúkú ni ẹ o. You need ti wà lọ́nà? So. Let me quickly tell you this. Hmm. Don't let me mix things together. Let me go for now. I will see you once again again and again please ẹ má gbàgbé mi ẹ bá mi ra mọ́tò Ọ̀túnbọ́lá lórúkọ tèmi ń jẹ́ Ọ̀tún success bẹ́ẹ̀ ni àti ìsanwó lé o àkáǹtì náà wa pépà mi wà lórí facebook ẹ jẹ́ bá wa fowó sí o ẹ bá wa ra mọ́tò o ẹ bá wa ra táǹtà o a ní àwọn track down a ní àwọn aṣọ màá bẹ̀rẹ̀ sí ń polówó sọ́mọ àti fẹ́ dé àti fẹ́ bẹ̀rẹ̀ sí so my track down we are selling it for hundred one twenty before but today we are selling for fifty dollar because sọ́mọ àti ń lọ i mean winter ti ń lọ sọ́mọ àti fẹ́ dé báyìí so we want to sell those things àfẹ́ tọ́jú ẹ̀ ó ti yé mẹ́rin so ká ta àwa tún kó mi ìyàn ti yín so it's now fifty fifty dollar ṣíìpù ni fifty fifty dollar ẹ bá wa rà tẹsí bá wa ra mọ́tò tẹ bá ra mọ́tò tó pọ̀ náà ẹ máa gbà kan sí i àgọ́ <laughs> ní sọ eré tẹ máa gbà love you guys bye for now.